والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرًّا سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار الحمد لله الذي أوجب على عباده سلة الأرحام وجعلها عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكفو الله وباوة أبا الله أبتي أشي ìmásokùn ẹbí papọ̀ ní ọ̀ràn yẹn ẹ̀sìn tá a gbọ́dọ̀ máa ṣe ká tó jáde láyé ọlọ́run ṣe ní ọ̀ràn yẹn ká máa sokùn ẹbí papọ̀ ká máa jí ẹbí ọ̀tọ̀wọ́ wa bàjẹ́ ọlọ́run ṣe ní ẹ̀sìn tá a máa fi súnmọ́ òun ọlọ́run ọlọ́run ọba aláàtà dúpẹ́ fún òun náà lọ ọba tí ó ní ká dá àwọn ẹbí tiwa mọ̀ ẹlòmíín bẹ nílé ayé ń bẹ nínú ìṣòro gbogbo àwọn ẹbí ẹ̀ pátákó ọmọbi tí wọ́n wà ọlọ́wọ́n àdúpẹ́ gbogbo àwọn ẹbí ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé ọ̀tọ̀wọ́ wa tú kọ́lọ́mọdé ọ̀tọ̀wọ́ wa bàjẹ́ oore yìí máa sokùn ẹbí pọ̀ kọ́lọ́mọsàfẹ́ ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́ba òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́ba gbogbo àwọn ará léra àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadùn ní ọ̀rọ̀ téèyàn máa ń òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú alukur'an karim ẹ̀rí tó dáàdi nínú ojú ọ̀nà tẹ́yẹ̀ máa ń tọ̀ òun náà ni ojú ọ̀nà sunna muhammad sallallahu alayhi wa sallam èyí tó burú jà ìlérí ilẹ̀ ọlọ́run òun náà ni tí wọ́n pè lẹ́sìn fún wa àwa wọnú alukur'an àbá ń bẹ̀ àwọn onú àdìsí àbá wọn ni kìí sẹ̀sìn bídíà ni wọ́n máa ń pè é bídíà sì ni ànábì ní ìṣìnà ni èèyàn wá ní woko àánú kọ́ wá jásínú àlìjánná inú náà lèèyàn já sí abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé a máa ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọsá bá pè wọ́n padà wọ́n bá darí tiwọn náà sójú ọ̀nà sunna anabi wa Muhammad kọ́lọ̀ ní gbogbo wa kábà anabi wọlé ọlá kábà anabi wọlé ọlá òkè asahabul fadila àwọn afa wa àwọn afa gbàgbàgbà tán bẹ́ẹ̀ kalẹ̀ ọbẹ̀ lérí àwọn ìmáàmù wa àwọn ayímà wa àti gbogbo àwọn bàbá bàbá àti gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn lọ́kùnrin lóbìnrin àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ́lọ́mọsájọ́ ọmọ abẹ́ni kọ̀ọ̀kan wá gbé ètò wọn ni káwa sọ ní alẹ́ yìí ọ̀rọ̀ kan tó pàtàkì ni ẹ̀sìn kan tọ́lọ́run ṣe lọ́ranyàn ni tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ga láyé látara pé wọ́n mójútó ẹ̀sìn náà lọ́lọ́run fi gbé wọn ga ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jábọ́ nílé ayé a rí i pé wọ́n jábọ́ látara àìmójútó ẹ̀sìn tá a fẹ́ ṣàlàyé kílẹ̀sìn náà òun náà ni ṣúlẹ̀tọ̀lẹ̀ arham ìmọ̀-sokùn ẹbí papọ̀ ìmójútó ẹbí ṣúlẹ̀tọ̀lẹ̀ arham okùn ẹbí gbogbo aná àlálẹ́bí kò sẹ́ńtì ọ̀lẹ́bí gbogbo àtàwọn ń lò yìí ọlọmọsá dáwà padà sọ́dọ̀ àwọn ẹbí wa pẹ̀lú rọrùn salimina ganimina muwafakin mọdẹsọkin abidin mọsinin gbogbo àtàwà padà sílé Ọlọ́run já mẹsìn délé arísìkí já mu délé kọlọn wọlé àánú ẹ mọjà tàn sájò kọlọn bá aláà kọmọdọrọ wa rú ọlọ agbára Ọlọ́run ọba wa àwọn ẹbí wa tán bẹ́ẹ̀ wọn wà náà ọlọmọsá bá mójútó àwọn náà ẹyọ mayami sulatul arhami wàfà iduha ìní wọn ní ká gbé yẹ̀wò lálẹ́ yìí ìmọ̀ sókun ẹbí papọ̀ àtàwọn oore tó wà ń bẹ fẹ́ni tí máa ń so ẹni tí máa sì ń ja àwọn aburú wo ló wà ń bẹ. okùn ẹbí gbogbo wa náà làá máa gbọ́ pé okùn alájọbí okùn alájọbí okùn náà yí púpọ̀ okùn náà kí púpọ̀ ọlọ́wọ̀n ọ̀fẹ́ kọjá lọ́wọ́ mi ọlọ́wọ̀n ọ̀fẹ́ kọjá lọ́wọ́ tiẹ̀ náà sulatul rahimi ìyá sulatul qaraba ní tí wọ́n ń pè ní okùn ẹbí òun náà ni àṣepọ̀ tí ń bẹ láàrin àwa àti tí wọ́n jọ bí wa papọ̀ tó jẹ́ pé nínú rahim inú àpòǹdùkẹ́ kan náà ní ọ̀pọ̀lọpọ̀ wa ìlà ti sàn wá ìmọ̀ wá sokùn ẹbí papọ̀ yìí wọ́yẹ̀ ihsan òun náà ni ká máa ṣe dáadáa ilal aqrabin ṣe gbogbo àwọn ẹbí wa ká máa ṣe dáadáa wa daf'u sharri wa ká sì gbìyànjú ká má jẹ́ kí àyèdá tọwọ́ wa jáde sọ́dọ̀ wọn tí wọ́n bá ní lágbájá ń sin lọ́hùn pẹ̀lú okùn ẹbí ń sokùn ẹbí pọ̀ nǹkan mélòó ni ó máa ṣe nǹkan méjì yóò máa ṣe dáadáa sí i lẹ́yìn náà kò ní sábúrú sí i ẹ̀yọ́ màyá mi ẹ̀ rí wọ́n ní kí ni hukumu sulatul arham kí ni ìdájọ́ ìdájọ́ lérí ìmọ̀ sokùn ẹbí papọ̀ àwọn àlùfáà wọ́n ní ọlọ́run bá la ọlá amálẹ̀ náà Al-Kùránì ìpè dandan ni ìpè dandan ni ó pàṣẹ látòkè sámà ìpè gbogbo wa ká máa sokùn ẹbí wa papọ̀ wájibà wákọ̀tí àtúnhà kabiratun min kaba'iri dhunub ká máa wá jákun ẹbí òun wàá jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ̀yìn máa ń rí ibi ní ọlọ́run lérí ẹ̀ tí wọ́n ti pè kan ní kabira ẹ̀ṣẹ̀ ńlá lẹ́yìn ẹ̀bọ àwọn èèyàn lọ́kàn ẹni tí ń gbowó èlé ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá ẹni tí ń mutí ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá ẹni tí ó ń ta tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá ẹni tí ń ṣe sìná ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá ẹni tí ń dáná ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá wọn ẹni tí ń jákun ẹbí náà ẹ̀ṣẹ̀ ńlá lòun náà ń dá ipò kan náà gbogbo wọn wà tẹmálọ dáràn tẹmálọ dáràn ní apààyàn ní òun àtẹnudínjákun ẹbí inú inú inú ìyà kan náà ni wọ́n jọ gbé tó bá dojú àlìkìyàmà kọ́lọ́mọ bá aláàkọ́ mọ́ fi asúnú àwọn tí wọ́n ń jákun ẹ̀mí wọ́kọ́ di amara Allahu bisilati rahimi ọlọ́mọ bá aláàpàṣẹ ipe kama máa sokùn ẹbí papọ̀ nígbà tí ń ròyìn àwọn ẹni rè ọlọ́mọ bá pàṣẹ Allah subhanahu wa ta'ala ọlọ́mọ bá ní a'udhu billahi minash shaitani rajim. والذين يصلون ما أمر الله به أن يوصل ọlọ́run bá ní ẹ̀rọ àwọn ẹni rẹ̀ wọ́n máa sokùn ẹbí papọ̀ ويخشون ربهم torí ẹ̀rù ọlọ́run bá ń bà wọ́n ويخافون سوء الحساب ẹ̀rù ń bà wọ́n kí ìṣòro ṣe wọ́n mọ̀ nira tó bá dúró àlùkìyàmọ̀ nítorí pé jọ́nà nínú àwọn iṣẹ́ tí wọ́n máa wọ̀n tí wọ́n máa wọ̀n táàfin wal janna okùn ẹbí wà mẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà téèyàn dá tí wọ́n fi ní ó kírun ọgbà wẹ̀ wàá máa wọná kọ́kọ́ wọná lọ́ná nínú àwọn ọ̀nà téèyàn dá òní kéèyàn máa jákun ebi suratu ar-ra'd aya twenty one lọ́wọ́ tí n bá ti sọ pé nǹkan wà nù Qur'an ó gbọ́dọ̀ já wa láyà nítorí pé èmi kì í sọ̀rọ̀ mọ́ ọba tó dá wa tó darí wa sílé ayé tá a padà lọ sọ́dọ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan tó gbé gbogbo wa dìde lẹ́ẹ̀kan náà ọba yìí ní sọ́ńtì sọ́lọ́wọ́ yìí ọlọ́run bá láwọn ẹni rí àárín ẹ̀rọ ọmọ bá wọn wọn ní jókòó ẹbí ọjà ọlọ́run tó ń ròyìn àwọn ẹni ibú ṣé eréṣì méjì náà ní wá láyé àwọn tí wọ́n máa tẹ̀láṣẹ ọlọ́run àtàwọn tí wọ́n làwọn ò tẹ̀láṣẹ ọlọ́run ọlọ́run ọba ní wa yaqta'una ma amara Allahu bihi an yusal ọlọ́run ọba ní àwọn ẹni ibú àwọn ọ̀daràn lérí ilẹ̀ ọlọ́run wọ́n máa jákun ẹbí ma amara bihi okùn ẹbí tọ́lọ́ ń pàṣẹ ìpè kò gbọdọ̀ já mọ amara Allah Allah ló pàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run lóhùn lòún pàṣẹ pé kò gbọdọ̀ já wọ́n sì já wa yufsiduna fil ardi wọ́n mọ̀ wá délé lẹ́rú ẹni jákun ẹbí ẹni tí ọ̀dà ńlẹ́ kò lè dáńtà gbogbo ẹni tí máa ń sokùn ẹbí nu ńlẹ́ tẹ́ bá bá ń ta ẹ rí i pé wà dáadáa ní ọmọ wò torí wọn ní àtìlélà àti kẹsàn-án lòdì khasirun ọlọ́wọ́n bá ni wọ́n o ọlọ́run jẹ́ wáyé pé ẹni bá ń jákun ẹbí gbogbo tó wù kọ́ máa ń ṣe nílé ayé òfò ní ọgbẹ̀yìn ẹ̀ kọ́lọ́mọ́sá sọ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ Suratul Baqara àyà twenty seven wọn náà lọ lè ka àtọ́ba délé tọrọ àwọn àfáwà súnà ibi tó ti yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn àfáwà ń bí díànù nítorí pé àwọn àfáwà súnà máa sọ fún ọ pé tá à ń sọ yìí ló lè wọnú Kùránì ibi wọn náà kọ́ èdè faransé ìbọn gbóyìnbó ìbọn gbóyìnbó lè sí Kùránì ọ̀sà kéwú ọ̀sà gbọ́lárúbáwá ẹ̀yọ́ màyá mi kí ilé ayé má bàa dàrú lọ́wọ́ fi fi àlùkùránì náà tẹ́sí wa o káyé wa kọ́ má bàa kúkúrú musun ká má bàa kéé ká má bàa sunkún ká má bàa ní problem ọlọ́wọ́n bá aláàfin tọ́ wa sọ́nà ọlọ́wọ́n bá aláà lọ dá wa sílé ayé ọlọ́wọ́n fẹ́ kí ilé ayé túká kò fẹ́ ká máa jà kò kí nǹkan máa dàrú kò ká máa kẹ̀yìn síra wa. wọ́n mọ̀ ní hum zawul arham nígbàdàn wá rí báyìí àwọn àwo wá làwọn ẹbí tí wọ́n ní ká máa sokùn wọn papọ̀ alákọ̀ọ́kọ́ náà àwọn ẹbí ọmọ ìyá mi ẹbí pọ̀ gan o ló fi mọ̀ pé iṣẹ́ pọ̀ tá a fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ alẹ́ abo bàbá rẹ ẹbí rẹ ni wal ummu ìyá rẹ ẹbí rẹ ni wal jaddu bàbá bàbá rẹ bàbá ìyá ẹ ẹbí ẹ ni wal jaddatu ìyá bàbá ẹ ìyá ìyá ẹ òun lẹbí rẹ wal waladu ọmọ rẹ wa oladu, àtàwọn ọmọ wọn ọmọ tó bí gbogbo ọmọ tó bá bí àwọn ẹbí rẹ ọlọ́mọdé ó túká wàlẹ̀ ahu ọmọ ìyá rẹ wà ọ̀làdùhù àti gbogbo àwọn ọmọ ẹ̀ wàlẹ̀ ọ̀tú ọmọ ìyá rẹ lóbìnrin wà ọ̀làdùhà àtàwọn ọmọ rẹ wàlẹ̀ amú ẹ̀gbọ́n bàbá rẹ lọ́kùnrin ẹ̀gbọ́n ìyá ẹ lọ́kùnrin wà ọ̀làdùhù ẹ̀gbọ́n bàbá rẹ lọ́kùnrin ẹ̀gbọ́n bàbá rẹ lóbìnrin wàlẹ̀ amàtù wà ọ̀làdùhà àtàwọn ọmọ tiẹ̀ náà wàlẹ̀ xaalu ẹ̀gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin wa awladuhum àtàwọn ọmọ wọn ẹ̀yọ́ màá yá mi tàbá máa ka àwọn tá a jọ jẹ́ bí ń sìn ẹ̀ rí i pé ilẹ̀ ti kún ilẹ̀ ti kún bẹ́ẹ̀ mi bá ń ka tèmi tí wọ́n náà ń ka tiẹ̀ ẹlòmíràn ti tẹlòmíràn ti pọ́gọ́rùn báyìí ẹlòmíràn ti pé bíi fifty ṣẹ́ẹ́rí gbogbo ẹ̀ pátápátá ni a lọ lè wá gègé kọ̀wé làámọ̀ kọ́lẹ̀ bí mo ṣe pè ní tí mo wú yẹn ọ wá ká àwọn lọ́kọ̀ kan bẹ́ẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá aláàfẹ́ bọ̀ sọ̀rọ̀ nípa àwọn lálẹ́ yìí àwọn náà ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ọ̀dá wa wọ́ṣílẹ̀ ayé ọlọ́wọ́n bá Allah ọ̀dá wa wasilatul arhami min alamatil iman ọlọ́wọ́n ní ká wá sẹ̀sìn àkọ́kọ́ ẹ̀sìn náà ní ìgbàgbọ́ ìgbàgbọ́ làkọ́kọ́ ẹ̀sìn lọ́kàn àwẹ̀ lọ́kàn àwẹ̀ lọ́kàn hajj lọ́kàn zaka bọ́ọ̀ bá nígbàgbọ́ gbogbo ìbáàdà tó bá kù ò ní. wọ́n ní mini alamatul iman mini alamatul iman nínú àwọn àmì tá a fi mọ̀ pé èèyàn gbàgbọ́ òun náà ni sulatul arham kéèyàn máa sokùn ẹbí papọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wa man kana yuminu billah anabi ni gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wal yawmil akhir tó sì gbàgbọ́ àlè kìámà gbọ́ fàlìyẹ́sùlẹ̀ rahima kọ́mọ̀jọ́kùn ẹbí ọjà o kí ló dé tọ́lọ́run fi so mọ́ gbàgbọ́ nítorí pé ẹni bá gba koran gbọ́ àyà tí mo kà síwájú lẹ́ẹ̀kan ṣé àmọ́ pé kò ní jẹ́ kí okùn ẹbí ọjà ẹni tí wọ́n ti wá ń jákun ẹbí ìtumọ̀ ẹni pé kò gbọ́ Ọlọ́run gbọ́ lẹ́yìn náà kò gbà pé ọjọ́ kan bẹ tọ́lọ́run ó gbé wa dìde níjọ́ àlìkèámà kò gbà gbọ́ níjọ́ náà ẹni máa lọ́lọ́run fi lọ mọ́ ìjọ́ àlìkèámà yí pé gbogbo ẹni tó bá ti gbàgbọ́ ọgbọ́ ọlọ́run gbọ́ ó sì gbàjọ́ àlè kìámà gbọ́ fàlìyẹ sọlẹ̀ rahima ọlọ́run ọba ni kọ́ máa so okùn ẹbí rẹ̀ papọ̀ ẹ̀yọ́ mayami lantẹ́jì dakọ́ ti arahimi ilà wọ́kọ̀dìlà anáhùlọ́ wọ́n ní ẹ̀ ní rí ẹnìkan tí ń jákun ẹbí àfikọ́jẹ́ pé ọlọ́run ti làánà rẹ̀ ṣe mọ̀ pé bọ́lọ̀n bá ń bínú sáwọn èèyàn lérí ilẹ̀ nígbà míì àá mọ̀ nígbà míì àá ní mọ̀ tọ́lọ́n bá ń yọnu sáwọn ẹrú kan lérí ilẹ̀ nígbà míì á mọ̀ nígbà míì á ní mọ̀ àwọn èyí tá a mọ̀ ń mọ̀ yẹn làwọn èyí tí Ọlọ́run bá aláà fún wa ní àpẹẹrẹ wípé tẹ bá rẹ ẹni tí ń ṣe báyìí ẹni tí ń ṣe báyìí Ọlọ́run yọnu sí tẹ ẹni tí ń ṣe báyìí tí ń ṣe báyìí á Ọlọ́run bínú sí lójú ọmọ sí bẹ́ẹ̀ Ọlọ́run gbé wa ní Al-Qur'an wípé àwọn tóun láàánà tóun ti ṣẹ́bilé tóun ti gbé jìnnà sí kẹun lérí ilé Ọlọ́run àpẹẹrẹ táwọn máa fi dá wọ́n máa dá wàhálà lẹ̀ nínú ẹbí wọ́n máa dájà alẹ̀ nínú ẹbí ọlọ́run gbé wa nínú Al-Qur'an Al-Karim ọlọ́run ní fahali asayutum intawallaytum fahali asayutum intawallaytum ọlọ́run bá ní ibi ó ti wá yá sí ẹlẹ́sìn jihad ẹ̀jagun sójú ọ̀nà ọlọ́run mọ́ antum sidu fil ardi ẹ wá dúró lẹ́ni tí ó máa balẹ̀ jẹ́ wàtúkọ̀ tìhó àríhámakùn ẹ wá pinnu pé ẹ máa jákò ẹbí ulaika alladhina la'anahumullah ọlọ́run láwọn tí wọ́n jákun ẹbí yẹn ọlọ́run láwọn làwọn tẹ̀mí ọlọ́run ti ṣépele o ìpè ní jà wọn o ìpè bá ti ń jàyàn ẹbí ni ọmọ túká ọlọ́run bá ní mo ti làánà rẹ̀ ní o ó lè bá ya wọn ó ti da àárín ìyá wọn àti àbúrò rẹ̀ ó dàrú ó lè bá bàbá ó dájà lẹ́ láàrin wọn àti ìyá wọn ó lè bá ń tí wọn ọ̀dẹ́dẹ́ alẹ́ láàrin àwọn àtàwọn àbúrò rẹ̀ tó kù wẹ́n ní bá ti ń sè yẹn àpẹẹrẹ kọ́lọ́n ti làánà rẹ̀ mọ́lọ́lọ́n làánà yẹn àbọ̀ àdàhù min rahmati ọlọ́run ti gbé jìnnà sí kẹrì ọ ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ mọ́sà kó wa máa ṣe mọ́sà ìṣàánú wa ṣàforíjì fún wa o ọlọ́run lẹ́yìn nìkan kọ́ fa aṣọ mahun èmi ọlọ́run ti di létí yọ kàn máa gbé tí káàkiri kò ní gbọ́n tọ́ da mọ́ wà àmà àbísọ́ra hùn yọ kàn máa wò yọ máa lọ yọ máa lọ ojú rẹ ti ta yóò ní fọ́ àmọ́ èmi ọlọ́run ti fọ́ lójú kò ní rí ní tọ́da amáláyé ẹni ọlọ́run ti làánà bọ́lọ̀ bá ń bínú sí yàn èyí ní súnmọ́rọ̀ ọlọ́run bọ́lọ̀ bá ń bínú sí yàn ní gbọ́rọ̀ ọlọ́run mà gbogbo téèyàn ọmọ àdìjọ́ ọmọ àdìjọ́ bí ọlọ́run bọ́lọ̀ bá ti bínú sí yàn nílẹ̀ yẹn ọmọ ọlọ́run láwọn tí máa ti ń jákun ẹbí bọ́rọ̀ wọn ṣe dà nìyẹn suratu Muhammad aya twenty two twenty three ọlọ́run má jà wà nínú wọn o ọlọ́run má ṣe ṣàánú wa o àwọn ẹbí rẹ̀ sọmọ iye wọn báyìí àwọn náà mo ti kalẹ̀ kan o lọ lè wádìí wọn àwọn èyí tó bá mà lè wádìí wọn àwọn èyí tó bá wà ní àwọn èyí tí nọ́mbà fóònù wọn máa ń bẹ lọ́wọ́ rẹ tètè lọ lè ṣàtúnṣe kọjú tó lọ àwọn wàhálà tó ti dálẹ̀ lọ lè ṣàtúnṣe o wọn ní òkùnkùn níkùn kó nínú ọmọ manuel àwọn èyí tó béèrè látijọ́ yìí ẹ eh, alẹ́ yìí náà ni àwọn àgbàtí ọ̀ yá o ẹlòmíì ò ní sun ayé lẹ́ni lẹ́ni lẹ́ni náà ni ó kú ọlọ́mọkàwá kún wọn ẹlòmíì ó ti kí jimá tiẹ̀ tán ẹlòmíì ti gbàwé tiẹ̀ tán ebola ebola ni ìjọ sátọ̀dé ẹlòmíì bẹ́ẹ̀ lé ayé sìn sátọ̀dé rẹ̀ sì ti tán sátọ̀dé tọ̀la ò ní bá ọlọ́run wa bìọ́ mọ́fà wá sínú wọn o mọ́sá jágùn lẹ́mìí ẹ̀sìn kọ́lọ́ mọ́sá ìsánú ẹni kọ̀ọ̀kan wa hakikatu ibadati silati rahim. ẹni wọ́n ń pè ní èèyàn ń sokùn ẹbí pọ̀ gbogbo àná là á máa ń ṣe dáadáa sẹ́bí àmọ́ àwọn tí wọ́n ń ṣe dáadáa sí wa nìkan nínú ẹbí là á máa ṣe dáadáa sí bọ́lá ń ṣe dá ọ̀pọ̀lọpọ̀ wà nù ṣe rí àwa tá à ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí wa nínú ẹbí nìkan ẹni tí ò ṣe dáadáa sí wa àwa náà ò ṣe dáadáa sí sẹ́mi kóhùn náà ò ṣe dáadáa sí wa àwa náà wá ṣe dáadáa sí ṣe ráwa yẹn ìbínú ọlọ́run bẹ́lẹ́ rí wa ẹni tí ń sokùn ẹbí pọ̀ òun náà lẹni tí ń ṣe dáadáa sẹni tí ń ṣe dáadáa sí nínú ẹbí àtẹni tí ń ṣe àìdáa sí nínú ẹbí yóò máa ṣe dáadáa sáwọn méjèèjì anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni laysal wasilu ẹ má kàá sínú àwọn tí ń sokùn ẹbí pọ̀ kò so àbí ẹni tó so ẹgbẹ́ kan tó fẹ́ ẹgbẹ́ kan lẹ̀ laysal wasilu anabi ni laysal wasilu anabi ni kèé sẹni tí ń sokùn ẹbí pọ̀ ta bílímù káfí ẹni tó jẹ́ pé ẹ̀ẹ́. Eh, ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nìkan ẹni tí ń wá mi lèmi náà wà àwọn tí wọ́n bá wí ni ẹni tí ń fún mi nínú ẹbí lèmi náà fún ẹni tí ń máa ràn mí lọ́wọ́ lèmi náà ràn lọ́wọ́ ẹni tó fẹ́ràn mi nìkan ní máa fẹ́ràn ànábì ní kò sokùn ẹbí pọ̀ walakin al-wasila ànábì ní ẹni tí ń sokùn ẹbí pọ̀ gangan tọ́lọ́wọ́n bá ń rí fáàsì nínú àyà Qur'an tọ́jú pé ń sokùn ẹbí pọ̀ lọ́dọ̀ Ọlọ́run alladhi idha qut'at rahimuhu wa salaha òun náà lẹ́nu tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń dákun ẹbí yóò máa ṣe dáadáa sí wọn bí ṣe ń ṣe dáadáa sáwọn tí ń ṣe dáadáa sí. ọmọ ya ibi tíṣẹ́ wà nìyẹn o ẹni tó sọ̀rọ̀ yìí Muhammad ni o Muhammad ni gbogbo ẹbí tó bá ti jẹ́bi tó bá ti jẹ́bi òwò ọmọ wo ẹ̀sìn tí ń ṣe mọ́ ọmọ ṣe dáadáa sí tó bá ti jẹ́ bí mọ́ àwùwà tí ń wù mọ́ ìwọ máa ṣe dáadáa sí i tí ń bá ń wá ọ ìwọ náà máa wá tí ò bá wá ọ ìwọ máa wá tí ń bá ń fún ọ ìwọ náà máa fún tí ò bá fún ọ ìwọ máa fún tí ń bá ń lé ejò sí ọ kí ni ìwọ máa lé sí ọmọ lé kù sí níta nàbí sọ ni tó níjọ́ làwọn adé pàpín imáni yẹn tá a fi ní lẹ́tọ̀ọ́ sí ulaika alladhina la'anahumullah torí wọ́n ní af af eh, af ìdajì ògbé ìdajì ògbé wọ́n ní ẹni máa ń ṣèdajì ń bẹ̀ nígbà tí ò ṣe náà ni ànábì ní lẹ́yìn sàlẹ̀ wàásù ànábì náfùwì ànábì ní kò sókun ẹbí ẹni tó jẹ́ pé ní ti ń ṣe dáadáa sí nìkan nínú ẹbí nìkan lòun náà ń ṣe dáadáa sí àníwá o rahim tó nígbà tọrọ rí báyìí a ti mọ pàtàkì okùn ẹbí a sì ti mọ ẹni tí ń sokùn ẹbí papọ̀ kí wọ́n láwọn nǹkan tá a máa ṣe fún ẹbí tá a fi máa jẹ́ ẹni tí ń sokùn ẹbí pọ̀ lọ́dọ̀ ọ̀lọ́ alákọ̀ọ́kọ́ àwọn àlùfáà wa wọ́n ní aṣílẹ̀tù kullu ma yahtaju ilé al-mawsul gbogbo tí ẹbí bá ti ń fẹ́ tí ó dùn mọ́ òun náà la máa fi sokùn ẹbí wa apẹ̀tẹ̀ bá ṣe nǹkan báyìí ẹlòmíì tó bá fún lówó kọ̀ọ̀ká sí kọ́ ọmọ lọ lè kí kọ ọmọ lọ lè bẹ̀ wò olóvalù àjẹ́ pé ọ̀wà ó ṣe kí ni ọ̀wà gbìyànjú kó stọ́dí àwọn ẹbí rẹ kí ni ẹbí ọmọ fẹ tínú rẹ ọmọ dùn torí tínú rẹ bá ti ń dùn inú ọlọ́run máa dùn sí ọ wọ́n wá ní alákọ̀ọ́kọ́ mbẹ òun náà ni ìdáruhum bitawhid alákọ̀ọ́kọ́ rẹ lérí ẹ̀ alákọ̀ọ́kọ́ dáadáa tó ṣe sí òun náà kọ́ sàkólé kan lérí ìgbàgbọ́ rẹ̀ nínú la ilaha illallah tí wọ́n bá ní ká ṣe àkólé kan lérí tawhid ìtumọ̀ ni pé ká ṣe àkólé kan lérí ìmánì rẹ̀ nítorí ìmánì yẹn tó ti ní ní ó nírun ní ó láwẹ̀ ní ó ní hajj ní gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ó lè bá a dọ́run gbogbo ẹni ọba ti kú tí ọba imani kú gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ọ wà láyé kò ní dọ̀rùn kò ní bá lọ́rùn ó sì ti bàjẹ́ sáyé náà nìyẹn ọmọ wa máa ṣàkólé kan lérí ẹbí bàbá rẹ ìyá ẹ ẹgbẹ́ àbúrò ẹ àbúrò bàbá ẹ ẹgbẹ́ bàbá ẹ ẹgbẹ́ ìyá ẹ àtàwọn ọmọ wọn ìpè lágbájá sí wọn sí wọn gbọ́ lọ́ngbọ́ ọlọ́wọ́n bá la ń ọlọ́run ní wọ Muhammad sallallahu alayhi wa sallam kìlọ̀ fún àwọn ẹbí rẹ o àṣírataka al-aqrabi kìlọ̀ fún wọn kan yéé ṣẹbọ ẹbọ lákọ̀ọ́kọ́ parẹ́ nínú fámìlì ni ó sì nútùmọ̀ pa à ń ṣe dáadáa sí wọn torí tá a bá rẹ́bọ parẹ́ tó bá ilé jáde láyé tó bá ilé bọ́nu sàárè yẹn yóò máa fòró yóò máa dààmú táyé parẹ́ ni o táyé bá wá parẹ́ tátọ́lọ́mọ bá gbé wa dìde yóò wá wọ náà kò ní jáde mọ́ innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ní gbogbo ẹni tó bá bẹ́ bọ́ kújò túbá ọlọ́run ní kò ní wà al-janna o wa ma'wahu an-nar ọlọ́run ní inú náà ní lọ́wọ́ dáadáa ọ̀lọ́ wa ń ṣe fún ẹbí tẹ́bí ọ̀padà wọná ọwọ́ fi ilẹ̀ ń ṣe gbéyàwó ó lè sọ fún pé mi lẹ̀kẹ́ tẹ́bí sọ́wọ́ yọ̀dá lẹ̀kẹ́ gbéyàwó ni orí ìyá ẹ àbúrò ìyá ẹ ń sún gbẹ́rẹ́ ọ̀fẹ́ràn ẹ̀ nígbà náà fífẹ́ gbéṣẹ́ wa ọlọ́run ní kọ́kọ́ lọ lè gba àwọn ẹbí ẹ̀ lànà àwọn ẹbí ẹ̀ kọ́kọ́ gba àwọn lẹ̀ náà lọ lè sọ fún wọn lè kìlọ̀ fún wọn wípé mi nìkan lọ lọ́hùn èmi tí mo jọ́lọ̀ náà ni mo dá yín èmi nìkan náà lẹ gbọ́dọ̀ wá sìn ẹ bá wá nídìí ìrànlọ́wọ́ ẹ wá bá mi tẹ bá sì nídìí sọ ẹ so mọ́ mi ń sọ yín eléyìí ni wọ́n pè ní ìtumọ̀ la ilaha illallah eléyìí ni àkọ́kọ́ ṣẹ́ wa tó bá ti pè kó tó béèrè ogun ó lò oúnjẹ wo lẹ jẹ báwo ní sẹ́yìn owó tí mo sẹ́ndì sí ẹni màmá kìíní tẹ rìmọ́lẹ̀ ṣe ti hu àǹtí mi èyí tẹ́ fi kọ́ ṣọ́ọ̀bù ṣe ti yọ ẹni dọ́rùn rẹ o ah ọlọ́run ní ìyá kan àbúdú ìyá kan sitayin èyí táwa kánú koran ni ẹ ọlọ́run ní ẹ máa sọ pé ìwọ nìkan ṣoṣo ọlọ́run láàmà sìn àti kírun tán ọlọ́run lásìn Allahu akbaru wọ́n ìyá kan sitayin kọ́ ìwọ nìkan láàmà wàrà wá sí i ọ̀dọ̀ rẹ kó ràn wá lọ́wọ́ lérí òṣì lérí àárẹ̀ lérí ìṣẹ́gun ọ̀tá gbogbo ń tà ń wá lọ síbi ìdí ẹbọ pátá ọ̀dọ̀ ọlọ́run ló yẹ ká wá lọ. ẹ̀yọ́ màyá mi orò ìdílé tí wọ́n bá ń ṣe egúngún àti ẹ̀yọ̀ àwọn tí wọ́n ń ṣe òkè ìbàdàn àwọn tí wọ́n ń sin ẹ̀lúkú nílẹ̀ yorùbá táwa ti wá kò sí ìran kan tí wọ́n lóṣà tí wọ́n ń ṣe. Ọ̀ṣun Òṣogbo gbogbo aláwa ń bi àti wá àfọ̀n jálàbí ńkọ́ ti ń gun eré olóńgbò pẹ̀lú atare kí lóun náà ṣe jama ẹ bọ́ ọ wá délẹ̀ yìí ó dé gbọ́dọ̀ fà á sọ fún wa kóun ní ọ̀sẹ̀ kan tóun tọ́jú wa ẹ mú ẹ mú ẹ ti má lé ẹ ti má lé ọwọ́ ọlọ́run wa tún ti ń ṣe ni tá a bá sì wò ní tùmọ̀ ní tó wá ṣe ọwọ́ àbàtì yìí jẹ ní tó yẹ kó ṣe ni pé kó so yín mọ́ ọlọ́run ọba ọba tí ń ṣínà ọba aládìsíkì ọba tí máa bù kan fún yàn tí ò ní tán tí yàn fi jáde láyé ẹ̀yọ́ máa yá mi àkọ́kọ́ iṣẹ́ wa lára ẹbí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá ní yá abúná yìí lukumanu ní ìwọ ọmọ mi onílẹ̀ àtọ́ ṣíríkì bíi là oní pẹ̀lú ọlọ́run ọlọ́wọ́n bá sọnù àyà mi oní wàhámúdù àwọn ẹbí yín láṣẹ ká máa kírun o bẹ́ẹ̀ bá kírun wàhálà ni o àkọ́kọ́ ṣe wa nínú ẹbí nìyẹn nítorí pé kò dáa ká máa wo bàbá àtìyá ìgbọ́n àbúrò iná àrùn fẹ́ jó wọn a máa sọ ah àǹtí mi yẹn kásẹ̀ o ah ẹ padà yẹn o nítorí pé àfẹ́ kan jóná ayé kí ló wá dé táwọn òun wọn ràn tí ọlọ́run sì ti sọ pé yín tí wọ́n ń ṣe yẹn tí wọ́n bá ṣe tí wọ́n bá sì kú lérí ẹ̀ wọ́n bọ̀ á jóná lọ́rùn aláàánú wọn ọlọ́run bá kọ́mọ́sà ìwọlá àánú ẹ̀ kọ́mọ́sà ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn iṣẹ́ wa tá a máa fi sokùn ẹbí pọ̀ òun náà ni tìyára tuhùn a máa lọ lè bẹ̀ wọ́n wò a máa lè sekí a máa lè sekí ni jama a máa lè bẹ̀ wọ́n wò bọ́dà bá wá jìn oyè ọmọ wa béèrè àlàáfíà wọn lérí fóònù àbúrò dádì mi ẹ̀gbọ́n dádì mi ọmọ pè wọ́n gbogbo owó tó ná tó fi pè wọ́n yẹn wọ́n kọ́ sínú tí wọ́n wọ̀n pẹ̀lú iṣẹ́ rẹ̀ Eh, kò ní lọ lásán torí tó ń ṣe yẹn wọ̀nyẹ́ sẹ́lú náà máa amara Allahu bihi an yusala ọlọ́run ló pàṣẹ pé kò ṣe okùn ẹbí tó ń so pọ̀ yẹn ó ní ládájú kọ́mọ yẹn náfìlà lọ ọfẹ́ pe àbúrò màmá rẹ ó ní ládájú kọ́ ọmọ ka Kùránì lọ ó ti gbòòrò ẹ̀gbọ́n ìyá rẹ ti pẹ́ ó ní ládájú kọ́ ọmọ kídùá lọ gbogbo àwọn ìbádàtì yìí sunna mustahaba àyìnáfìlà ni àmọ́ ká sokùn ebi pọ̀ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn sì ju náfìlà lọ ọlọ́run pàṣẹ ìpè ọ̀gbọ́dọ̀ mọ́ sí kínní ó ní wattaqullaha alladhi tasaaluna bihi wal arhama ọlọ́run ni ẹ bẹ̀rù èmi ọlọ́run ẹ sì bẹ̀rù okùn ebi kọ́mọ̀já ẹ bẹ̀rù ẹ bẹ̀rù ọlọ́run lára okùn ẹbí téèyàn máa gbọ̀n báyìí pé ah, kí ló wá aláàjì sí òsín àbúrò mi làjọ sọ̀rọ̀ nsìn ọ̀tọ̀ ní ti ń sọ ọ̀tọ̀ ní ti ń gbọ́ nísìnyí bínú ah ẹbí mi ò balẹ̀ mọ́ ẹ dákun bá wọn owó kí n pè é bá ra káàdì wa àwọn tí ò dákan mọ̀ pé ẹ boro yìí ní kí ló wá lè tó báyẹn bàbá yẹn dẹ̀ ni ọlọ́run ní ń bẹ̀rù lára okùn yẹn kò fẹ́ kẹ́kùn okùn yẹn já lọ́wọ́ tòun anísìn bọ̀ wá bọ̀ láàrọ̀ la yóò sì jòkó tí wọ́n sì parí ẹ̀ amẹnijẹ́ wọ́ọ̀rì ani kí ni kí ni wá lọ́dọ̀ tẹ́lẹ̀ ẹ ọlọ́run wa bì ọ́ ọlọ́mọdé ajá ẹ o ẹlòmíì ò ní jábọ́lẹ̀ nídìí ìsìná ẹlòmíì ò ní jábọ́lẹ̀ nídìí owó èlé ẹlòmíì ò ní jábọ́lẹ̀ nídìí apáàyàn bí ó ti jábọ́jọ́ àlìkàmà nínú okùn ẹbí ni ọlọ́run àbí ọmọ ṣàṣàánú wa ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yọ́ mayami musa adatuhun bi sadaqa wal hadiya òun náà ní ká máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú arísìkì tí ń wa àwọn tó bá ní nínú àwọn ẹbí ká máa rẹ̀ ẹ̀bùn fáwọn ẹ̀bùn ni wọ́n máa jẹ́ kò ní jẹ́ sàrà torí àwọn ní ṣe ẹ̀rọ àwọn tí wọn ò ní sọ́dákọ̀ ni tí wọ́n máa ṣe kí ni ni wọ́n máa jẹ́ ọwọ́ àgbàládá méjì tó bá fún ẹbí ní sàrà sọ́dákọ̀ tún wọ̀ṣìlà ànábì ni wọ́n fún ọ ládàá kó o ṣe sàrà wọ́n tún wá fún ọ ládàá kó o sokùn ẹbí papọ̀ àmọ́ tó bá fún ará àta jẹ́ tó wọ̀n jẹ́ bí ládàá sàrà nìkan ló ṣe kí ni ìlọgbà bó bá tiẹ̀ lọ́wọ́ ń ṣètà lọ́mọ wákàjẹ́ tó bá gbọ́ ní sọ yìí ẹbí lọ́mọ wa ẹlẹ́mi àpè yín yóò ní ẹ dákun nínú àwọn ẹbí mi nǹkan bẹ tí ń yí wọn ò rí jẹ wọn ò rí mu mo fẹ́ yọ sàká ṣé mo lè fún wọn ah, tí ó bá ti jẹ́ bàbá rẹ tí ó jẹ́ ìyá yìí tó sì já wọn mẹ́ ah, wá nínú àwọn ẹbí tọ́ràn lọ́wọ́ yóò máa jẹ́ sàárà yóò sì máa jẹ́ kínní yóò tún máa jẹ́ kó sokùn ẹbí papọ̀ ọlọ́wọ́n bá ní yasalunaka madha yunfikun ọlọ́wọ́n ni wọ́n ń bọ̀ wá béèrè lọ́wọ́ wọ Muhammad ipe bàbá lówó lọ́wọ́ bó la ṣe nà kulima anfaqatum min khayri eré anabi sọ fún wọn yín pé gbogbo tó bá wù kẹ́ ẹ̀ ná nínú oore tọ́lọ́hún kò sí yín lọ́wọ́ tẹ́ bá fẹ́ na ibi tẹ́ ti bẹ̀rẹ̀ falili walidayn ọ̀dọ̀ àwọn bàbá yín àti ìyá yín ilẹ̀ ti bẹ̀rẹ̀ wal aqrabin lẹ́yìn náà lọ́wọ́ kàwọn ẹbí kò tí ì kan ọmọ òrukàn o ẹ̀yọ́ màyá mi kò tí ì kan lubára ta o àwọn tọkọ kan lọ́lọ́run kọ́kọ́ dákọ̀ yẹn àwọn òbí rẹ méjèèjì nínú àwọn òbí rẹ méjèèjì tàlá lákọ̀ọ́kọ́ tó o bá ní ṣe mistake tàlá lákọ̀ọ́kọ́ ìyá rẹ làkọ́kọ́ o <laughs> ìyá rẹ làkọ́kọ́ torí wọ́n wá bí ànábì pé tá a bá fẹ́ ṣe dáadáa tá a lè àkọ́kọ́ tá a yẹ ká kọ́kọ́ ṣe dáadáa sí ànábì ní òmùka ìyá ẹ tàlẹ́ ẹlẹ́ẹ̀kejì ànábì ní ìyá ẹ ẹlẹ́ẹ̀kẹta ànábì ní ìyá ẹ táwọn ẹlẹ́ẹ̀kẹrin ànábì ní bàbá ẹ lọ́wọ́ kan o ọmọ báwa máa tọ́jú ìyá rẹ̀ wọlé wàlìjẹ́ náà kódà ilé ayé ìgé ònira fún ọ ìyá tó dààmú dààmú dààmú dààmú gbà tó lóyún ó tún fẹ́ bí ọ ó tún dààmú ó tún bí ọ tán ní tó ń dààmú títí tó fi wá dàgbà ẹ̀yin mẹ́jọ lọ́wọ́ bí ìkankan wá sànú ẹ̀ ìwọ wà ní gòdè fún wa ọ̀ngbádùn ọgbàlẹ̀ tó wọ̀ oúnjẹ tó wọ̀ omu tó wọ̀ ó béèrè kí ni ìyá rẹ̀ jẹ níbo wáyà wá ní ọlọ́run gba ìkẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run dá padà sẹ́yìn kò wá ní dáwọ́ padà sẹ́yìn ìwọ́ tọ́lọ́ ń bínú sí. ká lè túbà o ẹlòmíì ti fẹsẹ̀ kọ nínú okùn ẹbí yọmọ wá pé ayé ní sẹ́wọ̀n ajẹ́ ní sẹ́wọ̀n ogun ìdílé ni ogun ìdílé kọ́ wọlé ń jára lógun. ọlọ́run ní àwọn bàbá yín àti ìyá yín àtàwọn ẹbí là kọ́kọ́ o tó wò ń bá ti dé ọmọ ìyá mi owó yẹn bá ti dé owó abijan tó ń pariwo yẹn tó bá ti dé sí ẹ lọ́wọ́ <laughs> bàbá rẹ àti ìyá rẹ àtàwọn ẹbí ní ọ̀bọ̀n náà owó wọn wà ní tán nítorí wọn sì fún ọ̀nùkọ̀ wà ní tán yọmọ wa pọ̀ sí. ọlọ́run sọ eléyìí ní suratu al-Baqara aya two fifteen sọmọ pé kẹsà wàdà máa ń sìn nígbà mo ti sọ bí tọ́wọ́ ànú kura falili walidaini wal aqrabi kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà fún wa ní agbára tá a fi máa ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi má pé wọ́n ń disturb ẹ wọ́n ń da ọ láàmú ṣé wọ́n nìkan ni. Kani, má pè ṣé wọn nìkan ni àǹtí pè mí lánàá ọmọ rẹ̀ pè mí àbúrò dáàdi pè mí ọmọ yẹn náà pè mí ìyá pè mí àkọ́bí àná tó pè mí ṣé mi nìkan ni ọlọ́run máa ma ló fi ṣe ọ́ níwọ̀n nìkan o ṣe bí ó kó gbogbo tiwọn ó kó sọ́dọ̀ tiẹ̀ kí wò lè máa fún wọn bẹ́ẹ̀. ẹ̀yọ́ màá yá mi wà á ti dàlẹ́ kúrúbà ẹ̀ hákà ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ ẹbí yín ẹ fún wọn ní ẹ̀tọ́ tí wọ́n ta kó lẹ́yìn lọ́wọ́ bọ́lá ṣe ń sínà fún ọ yín sínà fún ọ torí àwọn ẹbí ẹ̀ mọ̀ pé kí ló wá dé tí wọ́n wá gba nǹkan wọn àwọn ni wọ́n ní bọ́ bá dítajà tó rówó wọ nìkan kó ní ìtọ́lọ̀ ń sọ ọlọ́run ní mú ẹ̀tọ́ tiwọn náà fún wọn wọn ò sì sí ní ọjà ẹ̀jọ́ lọ́bi iṣẹ́ ẹ̀jọ́ ti business ẹ̀jọ́ travel ọlọ́run sì ni kó fún ọ lẹ́tọ̀ wọn. ìtumọ̀ ẹni pé ọlọ́run sọ fún ọ pé bó ṣe pọ̀ sọ́wọ́ rẹ̀ òun èmi mo mú tiwọn wá fún ọ mo fẹ́ fi dán ọ wò bọ́ yóò fún ọ àbó oníṣe kínní abó ní fún wa musharakatuhum ẹ̀yọ́ máa yá mi fil afra ẹlẹ́ẹ̀kẹrin a máa lọ lè bá wọn dùnnú níjọ́ dùnnú wọn wọn kó ma wọn ṣèyàwó wọn sílé wọn náà lọ bẹ̀ ó bá wọn dùnnú ó tọrọ kó má bàjẹ́ ó tọrọ kó má ṣe kínní o kí tiẹ̀ náà kó bà bàjẹ́ ó wo mọ́tò báyìí ó wo ilé báyìí pé ah àbúrò mi ni ah barakallahu fi lọ́wọ́ fún alibarika sí màláyíkà ó sì máa sọ fún wọn náà pé ìwọ àtàrọ ọmọdọ́mọ tiẹ̀ náà barakallahu fikum torí ẹ̀ bá ti ń sàdúrà fún ọmọ ya yín lẹ́yìn ànábì ni màláyíkà o máa ṣerú àdúrà fún yín náà àmọ́ ọkàn wa débẹ̀ lọ́ba wò pé ẹ̀dá kan wọn lọ kọ́ léwu ilé nàdà ṣe ilé lélẹ̀ ilé ńláfa látara ìbínú ó ní wọn kọ́lé kan báyìí ọlọ́run mi tó ti rówó yẹn ọ máa lọ lè bá a dunnú níjọ́ dunnú rẹ̀ òun sokùn ẹbí nu ọ wá lọ ọ wáyé ni o wọlé hasan níjọ́ bànújẹ́ méjèèjì náà ni ọmọ kankan ló kú ó lè bá a sunkún ó sì ní rẹ́rìn bẹ́ẹ̀ kódà bínú rẹ̀ ọmọ dùnjọ́ ọ pa dùnú yẹn mọ́ ọ wá fi ìkorò ojú àti ẹkún àbí ìmáa sígbà téèyàn sunkún ó fi súnmọ́ lọ́hùn látara pé ọ̀fẹ́ kó ẹbí ó ṣe kí ni kọjá wọn lọ́mọ kú wọn ò tí lọ́ọ́ lè gbé e sí wọ́n wà ní pálọ̀ ọ̀n kọ́ọ̀lù lọ́rẹ́rìn kàkàkàkà ó sì lọ́ọ́ lè kẹ́ni tó fọ́sẹ̀ nínú ẹbí òsokùn ẹbí ọ̀njà ni o àwọn máa pe ẹ̀dákun ṣé kò máa ń tọ́sẹ̀lẹ̀ ni àwọn nígbà tí ọkàn kọ̀kan àwọn náà wà tó pé à mọ̀kàmọ̀kà ni yọ ọkàn òun náà bí Yorùbá ṣe máa sọnù àlẹ́ filẹ̀ tiẹ̀ náà ń bọ̀ tiẹ̀ náà fẹ́ dé ẹni tó rin bẹ́ẹ̀ yẹn sì ń jákun ẹbí ni lẹ́yìn náà kọ́ fajúro oníjọ́ dùnú ọ̀ndẹ́kùn ẹbí ni ah, ah, ah, ọlọ́run padà wá dá ọ lóhùn ọmọ ya ilé ìbárakàlàfì mọ́tò ìbárakàlàfì àwọn ọmọ rẹ àwọn ni wọ́n há alukọ̀ránì ìbárakàlàfì hìn ọ jẹ́ kí ọmọ pé inú rẹ̀ ń dùn sí tọ́lọ́n sí torí tọ́lọ́n sí fọmọ ya rẹ ìwọ náà lọ́lọ́n sí fún eléyìí ni rúrí Islam kìí ṣe rúrí Yorùbá o àwa sọ̀rọ̀ Yorùbá ń bí o kí ni àwa sọ ń bí jàmá àwa sọ̀rọ̀ Islam torí gbogbo tá à ń sọ yìí yóò máa tako ìròrí yorùbá ni ọlọ́run ò sì fẹ́ ká jẹ́ yorùbá ká tó jáde láyé kí lọ́lọ́run ní ká jẹ́ wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ jáde ní mùsùlùmí òdodo ẹlẹ́ẹ̀karùn-ún iyadatuhum wa nafaqatu alayhim nínú àwọn ìwọ̀ tá a máa fún àwọn ẹbí wa òun náà ni ká máa lọ lè wò wọ́n tó bá rẹ̀ wọ́n ọmọ tó bá ti rẹ ọ̀kan nínú àwọn ẹbí tí mo sọ lẹ́ẹ̀kan sáà náà ti bí mo ti sọ bàbá rẹ ìyá rẹ bàbá bàbá ẹ bàbá ìyá ẹ ìyá bàbá ẹ bàbá ìyá ẹ àtàwọn ọmọ rẹ ẹ̀gbọ́n rẹ àtàwọn ọmọ wọn àbúrò rẹ àtàwọn ọmọ wọn ọmọ rẹ àtàwọn ọmọ títí ẹ náà àbúrò bàbá ẹ ẹ̀gbọ́n bàbá ẹ lọ́kùnrin lóbìnrin àtàwọn ọmọ wọn àwọn tí wọ́n ń pèlè bí nìyẹn bí wọ́n ṣe pọ̀ tóun èyí tó ti rẹ̀ nú wọn ó ti gbaṣẹ́ tọ́ba ní ọkàn ọ́ ọ̀njákun ẹbí ni tọ́ba ti wá di pé àárẹ̀ dé ẹ wàá dìde ẹ dáwó ó mú owó níbi tó lágbára owó tí wọn náà ti ní tó fẹ́ fi ṣe àmọ́ torí pé ọ̀fẹ́ kúnkún ibi ọjà ọwọ́ àmọ́ bó o ṣe ń fowó yẹn yọ ọlọ́run wọ o ọlọ́run sì mọ ibi tó wà ó sì mọ tó wọn fọ ní dáadáa yọ padà wá jàrọ̀ yìí tó dùbẹ́ lọ fún ọ èyí tó bá nígbàgbọ́ tọ́ba ni wọ́n ti ń gbé kó níbi kan ti ń gbé lọ́bọ̀ míì ẹ tún tẹ̀lé lọ torí pé ẹbí yín ni ẹ máa fún lówó ẹ máa fún lóògùn ẹ máa fún lówó ẹ máa ṣàdúrà fún tọ́ba ní bùkátà rúkìá ẹ gbèrò dàn fáà tí wọ́n ṣe rúkìá fún àwọn àrẹ kan bẹ tọ́ba dójú ẹ̀ tán ipa dókítà kà mọ́ àfi kẹ́ pe ọlọ́run pẹ̀lú àwọn àyà rẹ̀ àtàwọn oríkì rẹ̀ àtàwọn òròyìn rẹ̀ pé kó dákun Allahumma rabban adhhibil ba'sa isfi anta shafi la shifa'a illa shifa'uka shifa'an la yughadiru saqama báàrẹ̀ ọba lójútùmọ́ níta kàṣà àṣàrà alárẹ̀ nù Allahumma rabban nas mo pe wọ́n lọ́wọ́ bá gbogbo àwọn èèyàn adhhibil ba'sa mọ́sà mú ìnira yìí lọ fún ọmọ ìyá mi isfi fún lálàáfíà anta shafi ibi wọ́n lọ ń jẹ́ ọba tí fún yàn lálàáfíà la shifa'a kò wá sí ìwòsàn kan illa shifa'uka àfi ìwòsàn tó bá wá látọ̀dọ̀ wọ ọlọ́ shifa la yughadiru saqama ìwòsàn tó ń fún èyí tí ò ní sáré kù sáré rárá ìlà ń béèrè lọ́wọ́ wọ ọlọ́ ọmọ ṣe tó bá dọ́dọ̀ rẹ̀ asalula alazima rabbala arshil azimi an yashfiyak ọ̀ka méje ẹ̀yọ́ màyá mi ẹ̀ẹ́dùn ó ti yí nígbà mi wọ́n ní ọdẹ erin ní ṣe ha bí àdánwò yìí bá ti dé gbogbo ẹbí ti wọ̀yọ́nu òṣòrun mọ́ ẹ̀yin kan ẹ̀ lè dúró ti ẹ̀ ẹ̀ pinra yín ni torí ọlọ́run bá aláwọ̀ fẹ́ dán gbogbo yín wò ló fi fàárẹ̀ ṣe nínú ẹbí kọ́lọ̀ wọn láàánú ẹ̀ kọ́lọ̀ mọ́ fàárẹ̀ ṣe nìkan kan wa o èyí tí ń bẹ lára wa kọ́lọ̀ mọ́ sábà wa mú kó o ẹ̀yọ́ mọ̀ ya mi àdúà awùláhùn àmà ṣàdúrà fẹ́ bí inda nùzúlì àlùbàdà nígbà tí máa ń bẹ nínú àdánwò ọkàn jí lóru ọlọ́run àti mi bẹ́ẹ̀ nù nira ọlọ́run máa fún lálàáfíà àbúrò bàbá mi ń bẹ nínú wàhálà ọlọ́run bá yọ kó ẹ̀gbọ́n ìyá òun ń bẹ nínú ẹ̀wọ̀n ọlọ́run bá mú kó ọwọ́ máa kà á sí pé bígbà tó jẹ́ pé wọ́n làdánwò yẹn bá ẹni tí ń sokùn ẹbí papọ̀ nù nínú àwọn nǹkan tá a máa fi sokùn ẹbí pọ̀ òun náà ní islahu dhatil bayn a máa ṣàtúnṣe láàrin àwọn ẹbí tí máa ń jà kì pé wọ́n lọ́ọ̀tún máa máa lọ lè da àárín àwọn ẹbí rú wọ́n ní kó tún ẹbí ṣe ni wọ́n ní kó bẹbí jẹ́ ẹ̀gbọ́n yín tààrin àti ti àbí gbẹ̀yìn wọ́n ní àwọ̀ ìwọ tí wọ́n ń bẹ lókè yẹn lọ́wọ́ pe àwọn méjèèjì ọwọ́ ṣàtúnṣe ọpẹ̀tù sí ọ̀tún ọpẹ̀tù sí tòsí kìí ti pé ọmọ wa pé à ẹ ọyẹ kan máa jà náà àwọn méjèèjì náà sá lójú màmá tẹ́lẹ̀ màmá fẹ́ràn àwọn ọjà wa lọ alẹ́ lomi ń dájà alẹ́ láàrin àbúrò rẹ̀ pẹ̀lú ìyá wọn ẹlòmíì ń dájà alẹ́ láàrin bàbá rẹ̀ àtàwọn àbúrò ẹ̀ wọ́lá ẹlòmíì ń dájà alẹ́ láàrin bàbá rẹ̀ àtìyẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa wọ́n ní àtúnṣe lérí àwọ̀ àwọ̀ lè má sí torí pé gbogbo yín ọlọ́wọ́n dá yín bákan náà àwọn kan le nínú ẹbí àwọn kan rọ̀ àwọn kan àwọn kan yàwọ́ àwọn kan yàhùn bọ́lá ṣe máa ń da gbogbo ẹbí nù àwọn kan lájò àwọn kan ò ní lájò ájò pé kí nǹkan ó dé kó wà kẹrin ẹ ra àwọn kan tó bá ti ní nǹkan wá ń ṣẹlẹ̀ yóò ti dé èmi yóò lóun bọ̀ òun bọ̀ kò ní padà wá wọ́n ní àmọ̀ sí kínní àmọ̀ sàkólé kan lérí ìmọ̀ parí ìjà láàrin àwọn ẹbí ẹ̀yàn mayami ẹlẹ́ẹ̀kẹjọ tàwókèrú agìnìyá yẹn wọ́n fọkàrà ìhìn àmọ̀ sí àpọ́nlé àwọn olówó àárín ẹbí ṣe rí olówó tọ́lọ́wọ́n bàrà tó yọ nínú ẹbí yẹn ọlọ́run fẹ́ fi sàánú yín ni o ẹ gbọ́dọ̀ lára rẹ o ẹ gbọ́dọ̀ pẹ̀gàn rẹ o ẹ gbọ́dọ̀ ro èrò burúkú sí o ẹ gbọ́dọ̀ mú ọkọ ẹ lọlé lógun o ẹ ẹ gbọ́dọ̀ fẹnu ẹgàn ẹ gbọ́dọ̀ fi kàn o Ọlọ́run yọ láàrin yín nítorí yín nítorí àwọn ọmọ yín ṣẹwàá ẹni tí ń bẹ lókè tọlọmọba aláàgbésókè òun òun náà gbọ́dọ̀ má máa ṣàpọ́nlé àwọn tí ò ní tó nítorí ọlọ́mọba aláà ló tó bó ṣe tóun kádàrá ni gbogbo nǹkan ẹni tí ò ní Ọlọ́run lọ́kọ́ fún ẹni tó ní náà kèésì ló mú rẹ̀ ní Ọlọ́run lọ́kọ́ pé yóò ní tọ́lọ́wọ́n bá pé yóò ní kò ní ní a jẹ́ pé kò sí fàárí kan fẹ́ni tó ní kádàrá tí wọ́n kọ òun sí a jẹ́ pé ọwọ́ ọlọ́run ọba Allah nìkan ni gbogbo nǹkan wà kálukú wà gba kádàrá ti tiẹ̀ ọmọ ìyá máta rẹ ó ní dá àwọn kan lọ nínú ẹbí àwọn kan ó sì ní jù ọ lọ má fojú yẹpẹrẹ àwọn tí ò ní ìwọ tó sì ní má ṣe gbéraga lédè àwọn tí wọn ní tó ọ nítorí bọ́ọ̀bá ti ń ṣe gbéraga ó jákun ẹbí èyí tí sì ń bínú ẹni tọ́lọ́ ń bò fún òun náà jákun ẹbí ẹ̀yin méjèèjì ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ jákun ẹ̀bí a máa ṣàpọ́nlé ara wa àwọn ìyá mi táwọn bá ti ń bọ̀ láti ìlú nàìjíríà tó bá dé Abidjan àbúrò ń gbé ọ̀nà òkè ń bí ẹ̀gbọ́n ń gbé bí ìyá wa lọ lè ba sọ́dọ̀ ẹni tó ń bẹ lọ́wọ́ yọ wá jókòó síbẹ̀ yọ máa jẹ yọ máa mu yọ máa sùn yọ máa sọ fún tọ̀hún pé bóòlù àláfíà rẹ yín ti padà dọ́dọ̀ tiẹ̀ náà o ìyá wọn ò ní débẹ̀ tí ì lọ irú ìyá yẹn kí ni ṣe jàmá ń dẹ́kun ẹbí tó ló ti fìyàtọ̀ sáàrin àwọn méjèèjì ipò ẹni tó nílò ń bá lọ wọ́n tó sì ní ìwọ lọ́mọ ìtì sọ nìyẹn ìtì ìyá ìyá ìyá ìyá ìyá ìyá yẹn ìtì ṣe kíni ìtì sọ nìyẹn òun ní tó ń dákun ẹbí àwọn ọmọ rẹ̀ torí inú tọ̀hún yìí ò ní dùn sí ti bí ah tó ọlọ́wọ́ gbọ́ wa náà ga ọ̀dọ́ bọ̀dá tí wọ́n dé sí àbí ọ̀dà àbúrò ni wọ́n wà látijọ́ yìí tọ́ ìjọ tó bá da fáwọn náà ìyá náà padà lọ́dọ̀ tiwa náà ló ti dá wàhálà lẹ̀ láàrin wọn nínú àwọn nǹkan tá a máa fi sokùn ẹbí pọ̀ òun náà ni istidọ̀ fatuhum philippines ká máa gbà wọ́n lálejò tí ẹbí bá ń bọ̀ inú rọ́ọ̀mù wa dùn ipe ẹ̀yin ọmọ àbúrò dáàdi wa ń bọ̀ ẹ̀gbọ́n ìyá wa ń bọ̀ àbúrò kẹta lọ́dọ̀ àǹtí mi ń ṣe kínní ń bọ̀ wá inú yọmọ wa dùn nígbà tẹ́ fẹ́ gba president lálejò nígbà tẹ́ mọ̀ pé iṣẹ́ tẹ́ fẹ́ ṣe iṣẹ́ tẹ́ fi wà lìjẹ́ náà kì í ṣe pé báyà ebi ọmọ bọ̀ wá láwọn wá sọ fún àwọn ará ilé pé àwọn ah, ọmọ ní dádì máa ń bọ̀ ìyàwó rẹ mọ̀jẹ̀ ó kó bá o ìyàwó rẹ mọ̀jẹ̀ ó já ebi mọ̀jẹ̀ ó fi ọ́ jẹ́kun ebi látara ahun ìyàwó ọmọ sọ fọ́kọ rẹ pé mọ́mì ìgbà wo ni wọ́n lò ń bí jọ́mẹ́lì wọ́n fẹ́ lò ìyàwó rẹ ń bè lọ́wọ́ rẹ pé jọ́mẹ́lì mọ́mì fẹ́ lò a ò tí ì rí ìyàwó ò tí ì rí ìyàwó ọkàn fẹ́ obìnrin kan sílé sá o ti ṣe kíni o ti níyàwó ìyàwó tó sọ fún ọ pé ah, ṣé mọ́mí ò ní tó lọ ni ah, ìyàwó rẹ kọ́ ọkàn fi obìnrin kan sílé nìkan bímọ fún ọ o sì rí ìyàwó àfikọ́ jájúmọ́ gbé sórí ìyá mi yẹn owó àárù tó gbà ni mo fi kàwé owó àárù tó gbà àjọ tó dá ni mo fi rí físà tí mo ti wá sí Abidjan mo fi ríṣẹ́ ìyìn lè gbàgbé ìyá mi ojú mi ni ìyá mi o ọjà ìdúmọ̀ ọjà gbémọ́ wọn bá jágbe wọn ọkùnrin bí ọjà torí ẹlòmíì ìyàwó ní darí ẹ obìnrin darí ẹlòmíì máa ṣe jòkó lẹ tọ́wọ́ ní ìyá rẹ̀ òní wá kò ní wá náà ìyá tó fẹ́ lọ́sẹ̀ kan tọ́ba níjọ́ méjì lòún fẹ́ yóò ní mọ́mì ọ̀túnla èmi náà fẹ́ lọ nàìjíríà àjọ máa wá lọ yóò wọ fúláìtì yóò gbé ìyá ẹ lọlé nítorí ìyàwó ẹ ìyàwó máa pé ah, ọmọ mi èmi ọmọ bí nǹkan mi ọ̀njákùn ẹbí ni o a máa gbà wọn lálejò ijabatu da'watihim illa al-udhri qawi lẹ́yìn náà inú àwọn dáadáa tá a máa ṣẹṣẹ́ bí òun náà ni pé tí wọ́n bá pè wá ipe ká wá a máa dá wọn lóhùn tí ó bá ti jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n òsè kínní tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ẹbí ni ah lágbájá mo fẹ́ rí ọ ọ dáhùn kó jẹ́ pé ìwọ ni mínísítà gbogbo lẹ̀ yìí àbígbẹ̀yìn bàbá yín ti ń bẹ lóko lọ́wọ́ ni lágbájá mo fẹ́ rí ọ ọ̀rọ̀ wà wọ́n ní èyí ń gbọ́dọ̀ dá lóhùn bó ṣe tó náà láàrẹ náà ló fi lọ́dọ̀ rẹ̀ òun kò ń wò mọ́ ọlọ́run tó ní kó o sokùn ẹbí lòun wò okùn ẹbí sísun ìbáàdà ni o ẹ̀sìn ni o kìí ṣe náfìlà ìbáàdà tó ń wájìbà tó ẹ̀sìn tó jẹ́ dandan tọ́lọ́run pàṣẹ rẹ̀ èèyàn máa yá mi nínú àwọn ìta fi sokùn ẹbí pọ̀ òun náà ni ká máa dá wọn lóhùn tọ́ba ní kọ́ ọmọ bọ̀ wá síbi òkú àbó ọmọ bọ̀ wá sí mòlúdì sàǹkó àwọn èso kunu Islam àbí àfàwọn olódélẹ̀ yìí tó ní ẹ máa sọ̀kú kéwé ti dàrú ni nígbà Khadija kú ìyàwó ànábì bóun ni wọ́n ti sọ̀kú ẹ̀ nígbà tí Umul Kusumu kú ọmọ ànábì bóun ni wọ́n ti sọ̀kú ẹ̀ nígbà tí Rukaya kú bóun ni wọ́n ti ṣèjọ́ mẹ́jọ ẹ̀ tí wọ́n ṣe sẹ́yìn gbọ́ ọ̀nù rí láyé ìpéjọ́ mẹ́ta wà jọ́ wà jọ́ wà ní o bẹ́ẹ̀ bá ti sìnkú tẹ́ bá ti sin sítẹ́ tẹ́ sì padà wálé ó ti parí sítẹ́ náà nìyẹn jàmá kẹ́ ẹ máa fàdúrà ràn án lọ́wọ́ ẹ máa dádúrà ṣe kò láǹkójọ à ń kójọ yẹn àdáadáa lẹ́nu ẹ̀sìn ni àwọn àfáà ni wọ́n kójọ láàárọ̀ làwọn eléré àwọn olórin àwọn náà fi fi tiwọn náà sírọ̀lẹ́ tí ọba jẹ́ àwọn àfáà bẹ̀rẹ̀ rẹ̀ ni àwọn náà ò ní sekí ni wọn ò ní wá rọ̀lẹ́ ìranu tó owó tẹ́ẹ̀fì ṣòfò yẹn ẹ lè kó fún opó ìyàwó òkú ẹ máa fi ń rán àwọn ọmọ òkú lọ sí ilé kéwù àti skul nítorí ẹ̀ka sí ìmẹ́lẹ̀ àní ṣe ìtẹ́lẹ̀ ẹ̀sìn ọ̀bẹ̀ wa láàmà ṣe kíní láàmà ṣe wọ́n wá ní bàbá yín kú wọ́n ní ọ̀dàwó tó o bá ṣe ìwà àti mọ̀ pé àlùsùn náà ní wà bí fowó ránṣẹ́ láti Abidjan ó ní àbúrò bàbá àbúrò ìyá ọlọ́run jẹ́ àárín yín lérí dáadáa yọba sàmànà yín ṣe ní tẹ́ni wá sí yẹn ọlọ́run ọ̀fẹ́ o ò ní tijú o torí ọlọ́run ọba tí ń bọ̀ ọ lẹ́rù tó o fi fẹ́ jákun ẹbí òun náà lọ fẹ́ sẹ́wọ̀n tọba sì ti wá sẹ́ ọ ti ibi tó o fẹ́ lọ tó o fi fẹ́ jákun ẹbí náà lọ padà lọ òun náà ní kò lè jìyà bọ́dọ̀ bá ti rí bẹ́ẹ̀ jẹ̀má sọ ma pé ọ̀sọ̀ tiẹ̀ wọ́n gbé nǹkan wá láti àbúrò dáàdi rẹ̀ ó dìídì wọ pléènì wá ó gbé ọṣẹ wá àbáṣejẹ́ ó ní àwọn ẹgbẹ́ rẹ ti ń kọ́lé wọ́n ti ń ralẹ̀ wọ́n ti ń kọ́ ti ń ṣe ribiribi nílùú òkè wọ́n ń jòkó sábìjà ń bí ọ̀ya ẹ bá ṣe wọ ẹ bá ṣe wọ ẹ bá ṣe wọ ẹ ní ah dadi ah awo ti lò mọ́ ẹ̀yin náà ẹ má lò mọ́ àti jáwọ́ àti tawakkali ala Allah àwọn ti ju wọ́ọ̀lẹ̀ fọlọ́n gbọ́lọ́n ní darí ètò èyí tẹ́ gbé lọ́wọ́ yìí àwọn abòrìṣà ni wọ́n máa ń lò àwọn aláwo ni wọ́n máa ń lò àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣe kínní àwọn ilà bìlà bàbá yìí náà máa ṣe ẹ dá kínní inú níta kó dání yìí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ kí kínní yẹn ò ṣe ọlọ́run ní máa ṣe kínní ọlọ́run ní máa ṣe ọlọ́run ní dáàbò bòyàn ló fi ní ká nẹ́bẹ̀ ọmọ ká fálákì àti nurse kúlẹ̀ àwọn tó bẹ̀rọ bí kínní nurse máa wá sọ líkì nurse ìlà ìnurse ẹ̀ wá ń pè ó sí nǹkan nǹkan bẹ́ẹ̀ ọlọ́run dùn kan náà lọ à ń sọ ọlọ́run ní mi ń ṣáàrì máa kálàkà ẹ máa sádìmí ìwà nábì sádìmí má dákẹ́ níbi abúnú wọ́n de ṣàdé gáàsì kí ìdá wákàbà ṣé o sì nǹkan nìyẹn ọlọ́wọ́n bá ní òru òru nǹkan bẹ láàrin òru o masadimi kaburu òru ọmọ sèkínní kọ́mọ sọ wọ́n mi ṣàdé nàfà sáàtì fìlà ókòdì ìdá anábì máa kà á àwọn obìnrin tí wọ́n máa ń fi atẹ́kùn sí nǹkan tí wọ́n bá dì kí n tí wọ́n bá wí pé kọ́ máa ṣẹlẹ̀ sí ọ kọ́ bá ṣẹlẹ̀ sí ọ máa ka falaki o ẹ̀ wá ní òsì nǹkan wọ́n mi ṣàdé hasidi ìta hasada ayé kó o sì máa kà á àwọn tí wọ́n fojú wo ni tí wọ́n sì rorò tí tí wọ́n rò ó sì máa sẹ́ mọ́yàn la nípasẹ̀ àwọn àlìjánu ẹ wá pè ó sí nǹkan nǹkan bẹ àmọ́ lọ́n ju nǹkan lọ. tába ti dìmọ́ lọ́n nǹkan kan ò ní ṣe kí ni nǹkan kan ò ní ṣe wá níta anabi gbó this is message of rasul sallam message ta anabi gbó aṣèlè ayé ni. ẹ wá wo kéwú táwa ń kí ńlẹ̀ yorùbá ẹ wo ntọ́sọ wádà yorùbá ó di nǹkan mọ́ ẹsẹ̀ yóò di nǹkan mọ́ ìdí yóò di nǹkan mọ́ apá yóò di nǹkan mọ́ ìgbàdí ọrùn eríṣiríṣi ẹ láì ṣe baba aláwo àmọ̀ yàtọ̀ láàrin muslim àtàwọn olóòṣà torí tí mùsùlùmí ń dèmara yẹn náà làwọn olóòṣà náà ń dèmara ó yẹ kí yàtọ̀ wà láàrin wa ìyàtọ̀ tó wà láàrin wa ni pé àwa sọ pé àgbà islam nígbà tí àgbà islam yẹn a nílò yẹn mọ́ àwa wo ní islam kí ni wọ́n ní ká máa ṣe ní islam tó lè ṣiṣẹ́ tí kíní yẹn tá rò pé kíní yẹn ó ṣe kíní kíní yẹn ó ṣe àwa ló lè máa lè kọ́ àdúrà àwọn àdúrà tó bá ní í ṣe pẹ̀lú ìsọ̀ ọlọ́run ibi àti lọ òun náà ni pé ẹbí tọ́ba tí ní kọ́ wá kọlu ọlọ́run wọ́n dà lóhùn wọ́n ní wọ́n máa lọ lè dá ìpèpè ẹbí wọ́n máa dá pèpè ẹbí lóhùn tí ọba ti ní kọ́ wá ṣe ọlọ́run ẹbí ní kọ́ wá ṣe bẹ́ẹ̀dẹ̀ kọ́ wá ṣe ọjọ́ bí ó ní àwọn ìṣe torí kò sínú ẹ̀sìn wa ah, ah. bàbá ti jí láàárọ̀ lánàá alhamdulilayi lèvi àyànà bàdà àmàtànà wà ilé ìnùsùn sílẹ̀ ojú bẹ́ẹ̀dẹ̀ lọ adúpẹ́ tọ́lọ́run o àtúnjí láàárọ̀ yà dúpẹ́ o adúpẹ́tọ̀ pa o àmọ́ gbogbo alápadà padà sọ́dọ̀ lọ́jọ́ àlùkìyàmọ́ o ẹ̀yin ti dúpẹ́ náà òun wá ní ẹ̀kan ni kọ́ ọmọ wa dúpẹ́ ẹ̀yin láàrin ọdún ó wá ní ọgbọ́dọ̀ mọ́ wálé ó ní àwọn ìṣe àwọn tá a ṣe bẹ́ẹ̀ de rọ̀ṣùlù láwọn ṣe bẹ́ẹ̀ de tiẹ̀ ló ṣe jẹ́ pé ẹbí ọ̀gbọ́dọ̀ mú ọwọ́ wa kó ní ibi wọ́n ní kẹ́ máa sokùn ẹbí pọ̀ wọ́n lè gbọ́dọ̀ jákun ẹbí wọ́n ní kẹ́ máa dun ẹbí nú wọ́n ní kẹ́ máa dun ẹbí nú tẹ́bí ọ̀bá fẹ́ tiwa lọ náà tẹ́bí bá ti ní ọyá ká lọ wá lè wọ náà á padà lẹ́yìn ẹbí níta níta yìí láti sọ nìyẹn ẹbí ni kò wá sí gbẹrẹ òní dáhùn bàbá rẹ àti yẹ wọ̀nyí wọ̀nyí jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma ọlọ́run ni máa tẹ̀lé bàbá rẹ àti yá ẹ̀ tó bá ní kò wá ṣe bọ́ wasuhibhuma fi dunya ma'rufa ẹ̀tọ́ rẹ̀ láyé nìkan ni kò fún raṣọ fún kò fún lóògùn kò fún lóúnjẹ tó bá ti dọ̀rọ̀ ẹ bọ́ mọ́tẹ̀lé nígbà wọn ni a máa tẹ̀lé bàbá àti yá láwọn máa tẹ̀lé àbúrò bàbá àbẹ́gbọ̀n àyà nídìí bẹ́ẹ̀ ká máa tán ṣe o nínú àwọn ìwé ẹbí salamatu sọdiri nahwahu wàlá afuwulahu kadikẹ́mi wo fúyẹ́ káti rẹ́dì pé gbogbo ìmọ̀ tí ẹbí bá hàn mí ń ṣe kínní ń ṣe sùúrù láti fi wá ojú rere ọlọ́run tọ́wọ́ sì wá sẹ̀ kásàmójú kò fún ẹ wàláhì kò sẹ́ni tó lè ṣe léyà fẹ́ tí mánì rẹ bá nípa dáadáa o nítorí pé àwọn èèyàn ń bínú fa èèyàn tí tó ní kó fún ọ níjọ́ tó ní tó lóun ò fún ọ tí ò padà wá ní mọ́ tọ́wọ́ wá sọ́dọ̀ tiẹ̀ nígbà tí wọ́n ní tí wọ́n wá fún a ọlọ́run ló ń bẹ̀rù wàláhì ọlọ́run ló ń bẹ̀rù èèyàn tí kò wá ń jọ ìjọ tiẹ̀ sọ̀rọ̀ pé nígbà tí ò wá hàn tẹ́lẹ̀ náà wà tọ́ náà wà sọ̀rọ̀ pé ojú ti tiọ́ ẹ̀hẹ̀n níjọ ìjọ tiẹ̀ wọ́n lọ́kọ́ débẹ̀ ètí wọ́n pè pé èèyàn sokùn ẹbí nìyẹn èèyàn tí wọ́n gbọ́ pé wọ́n ní lára rẹ̀ ń sọ̀rọ̀ kọ̀rọ̀ ó tún wá pè é pé àbúrò báwo ní dáadáa ló ń wà má fi ṣe dàkà ń tiẹ̀ àbúrò yìí níṣẹ́ sọ fáwọn èèyàn lù pé bọ̀dá àwọn oògùn owó ló ṣe o má dá lóhùn tiẹ̀ má dá lóhùn ebi kò sògùn owó ẹ̀hẹ́ má dá lóhùn àbúrò sẹ́ndì àkáǹtì ó ti sẹ́ndì báyìí òye owó ńlá síbẹ̀ àwọn èèyàn tí wọ́n bẹ wọ́n máa wọ́ bí wèrè gbígbọ́ lọ́wọ́ gẹ̀ẹ́sì rẹ̀ lọ́wọ́ dàdàkùn lọ́wọ́ sọ pé ànábì ní alùwàsílù ẹni tí ń sokùn ẹbí pọ̀ ìdákùtà àti rahimuhu wasọ̀la gbogbo ẹni tí máa ń jákun ẹbí òun ọ̀gbọ́dọ̀ já gbogbo ẹni tí máa ń sa ìdá dáadáa ni kí wọ́n máa ṣe nínú àwọn ìwọ̀ òun náà ni kìdìmá tó hàn kìdìmá òun ni kéèyàn máa ṣe ẹpẹpẹ fúru ó lówó lóòótọ́ ah, wọ́n ń ṣèjọ òróró kólẹ̀ ọlọ́run ní kó bówó lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́kọ̀ débẹ̀ lọ́kọ̀lá lọ́mọ kóṣà kédìmá nìyẹn àwọn àbúrò bàbá rẹ wọ́n ní kò lè dádìde mọ́ ọmọ ọ̀yà bẹ̀ láàárọ̀ tó bá ń lọ bíṣẹ́ ọwọ́ ẹ̀ ó gbèsè ní ṣíà ó fún lóúnjẹ ó fún lóògùn ó tún fẹ́ nìkan sọ tó bá tún darí bó tún wá bá o àbúrò bàbá yẹn ni o àbúrò ìyá rẹ wọ́n ní kò lè dìde mọ́ ọmọ alọ lè fọṣọ ọmọ alọ lè wẹ̀ nítorí sèyìn àlìjáná ló fi wọ̀ o àlìjáná lè wọ xidima nìyẹn xidima wọn ò ní ṣe pẹ̀lú owó ó ní ṣe pẹ̀lú àjò wọ́n ní ẹni tó jẹ́ pé olówó ńlá kan bẹ nínú fámìlì wọn òun ò sì wá ní àwọn èèyàn wọ́n wá fẹ́ ṣe nǹkan kálukú ń lẹ̀ òun ò rí gbé lẹ̀ wọ́n ní kóun náà fi ara sílẹ̀ xidima nìyẹn ọlọ́bẹ̀ bọ̀dá ẹ má bínú ìrìn tí mo fún yín o àmọ́ mo wá sókun ẹbí ni ṣé má rúgì Allahu Akbar bọ́ọ̀ bọ́ wá rúgì tó ń bọ̀ ọ wà sọ fọlọ́n pẹ̀lú ọ̀hún wọlá okùn ẹbí tí ń so yìí pẹ̀lú oge tí mo rò yìí mọ́sá dé mi náà lọ́la mọ́sá yìí mọ́sá oṣù káàárọ̀ mọ́sá kákó lérí mi náà tí wọ́n bá ń yọjú dèmi náà máa rí nǹkan yọ wàláhì ọlọ́run gbàdúrà rẹ̀ torí pé iṣẹ́ ńlá ló fi bẹ lọ́wọ́ àmọ́ fi ṣẹ́ rí àmọ́ fi ṣe kí ni àmọ́ fi bẹ lọ́wọ́ ọba wa nínú àwọn ìtàmọ̀ṣe òun náà ni asọ́bùrù adáhùn adébíyàwí a máa ṣe sùúrù fáwọn tó bá le nínú ẹbí àwọn tó bá le òun náà mọ̀ pé òun le ọmọ pé òun burú ìwọ ẹni tí yóò kó bá ni ó ti ọmọ ọ wà nídìí ó kó bá ọ gbogbo tó wá wù kó máa ṣe ọmọ ṣe farada nítorí ọlọ́run ọba wa nínú àwọn kan tá a máa ṣe fún ẹbí òun náà ni ká máa ṣe sùúrù especially tá a bá ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ wa láì dáa ṣe mọ̀ pé mr ọmọ ṣe Abubakar Siddiq ẹbí ni wọ́n nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yàwá Aisha láìda òun náà ń sọ àyàwá sọ̀kalẹ̀ wala ya tẹ̀lé olè fọ́ọ̀dì ọlọ́wọ́n bá ní Abubakar ọ sọ̀rọ̀ Aisha láìda ṣebí mi ọlọ́run sì ti wá sọ àyà mi kalẹ̀ tí mo fi fọ́ ọ mọ́ ọwá lò ní bá a ṣe mọ́ kò ní bọ́ ṣiṣẹ́ mọ́ ọyà lọ́ọ́ lè gbà padà ẹbí ni o ẹbí ni o ẹ̀yọ́ màyá mi àwọn ẹbí tí wọ́n ń sọ̀rọ̀ wa láìda àwọn ọmọ ṣe dáadáa sí wọn nínú àwọn tá a máa ṣe fáwọn ẹbí òun náà ni tìbá jẹ náà ẹsìn tó tọba bọ́ kí wọ́n ní ẹbí dákẹ́ nígbà tó ti yẹn jama ó ti di ẹrù yín ẹ wà bẹ́ẹ̀ ṣe bò láṣìírí ẹ ra sọ gbìyànjú kò ní pé ọlọ́wọ́ kọ́kọ́ kó wa sọ́lẹ̀ wọ́n jẹ́ pé ẹ̀yẹ ẹgbẹ̀yìn tó ṣe fún ni yẹn okùn ẹbí tí wọ́n ní kó so lóso yẹn ẹ kẹrun sí la ẹ pèrò wọ́n kẹrun sí la ẹ tẹ̀lé dítẹ́ ẹ sìn débẹ̀ ẹ dàyẹ̀pẹ̀ bò ẹ máa wá fàdúrà ràn lọ́wọ́ kọ́lọ́mọba aláà kó jí kó sùn rè ẹ̀yọ́ máa ya nínú ẹ̀sìn wa sẹ́rí lẹ́yìn ìgbà tí ẹbí bá kú tán wọ́n ló tún kú o ẹ máa ṣàdúrà fún ẹ máa tọ́jú ọmọ rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ ẹ máa tọ́jú property tó fi lẹ̀ ara ẹ̀ náà ẹ̀ ń sokùn ẹbí papọ̀ ni àwọn ọmọ rẹ̀ ẹ kó wọn sí school àwọn ọmọ rẹ̀ ẹ kó wọn sí ilé wọn ti máa kọ́ṣẹ́ ẹ ṣe dáadáa sí wọn dáadáa tẹ̀sí sáwọn ọmọ yẹn bàbá wọn náà lẹ́ ń ṣe sí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọwọ́ idusílátì rahim ọwọ́ adébíyà ńlọ kí làwọn àǹfààní téèyàn máa jẹ téèyàn bá rọ́jú láti ṣe gbogbo tá à ń sọ látàrọ a ó lé o ọmọ ya wàláyé kọ rọrùn ọ bẹlẹ kọlọrun rọ ẹ̀mí rẹ fún sẹẹrẹ kọlọrun jẹ gbọn tọlọrun sọ kọlọrun bá aláàkọrọ ẹ̀mí rẹ kójú lè máa ṣe kìí ṣe ń tọ́mọ èèyàn fẹ́ máa ṣe kínní tí ń fẹ́ máa ṣe ọ̀dà alápèjúwe ń ṣe owó wà lọ́wọ́ ẹ̀ bàbá pè ọ́ ọyẹ ìyá pè ọ nínú ọ̀sẹ̀ kan náà àwọn àbúrò pè ọ àwọn ọmọ àwọn ìgbọ́n rẹ àtàbúrò rẹ àwọn náà tún pè ọ àwọn ọmọ pé bàbá wọn ti pè ọ ni mo bá gbàrin yẹn bàbá ó máa pè ọmọ ó máa pè ọmọ ọmọ ó máa pè níjọ́ kan náà ibi kò sẹ́ndì owó ìwọ wà nílé sọ pé ah, ìyá rẹ náà sẹ́ pè mí tán sí ni kò sí owó tó bá wọn ọwọ́ àfọ̀nkálukú pípa rẹ bá ṣe kí ni bí pàrọ̀ ẹ bá sì máa wọn ní kó jalè nítorí ẹbí o wọn ní kó lu jìbìtì nítorí ẹbí o kó lè jọyàn olóṣèlú ọmọ lu kó wọn fẹ́ tọ́jú ẹbí ah <laughs> ní tí wọ́n rán ọkàn o ṣé tí pàrọ̀ ẹ bá ṣe kí ni ní pàrọ̀ ẹ bá ká mọ́ sì gbọ́ ọ̀kan kan lẹ́yìn ìgbà tó bá ti ṣe tó lè ṣe tán ní tó fẹ́ ṣe tó bá ti ṣe tán má gbọ́ ọ̀kan kan mọ́ torí ẹbí wa bọ̀ ó ní kó bòun láṣìírí fifty thousand àbí ó twenty thousand lọ́wọ́ ọwọ́ òpin ah mo gbọ́dọ̀ bọ̀ ó wá le ya thirty thousand ta ó wá fifty thousand lé lọ́wọ́ sọmọ pé ìwọ náà ti jẹ gbèsè nítorí ẹ̀ tó bá ti kó wájú rẹ̀ tán àwọn míì nínú ẹbí tó bá ti kó wájú rẹ̀ tán yóò wá bọ́ sẹ́yìn kùlé yóò máa ní a ahun ni bọ̀dá broda mi ahun ni mo béèrè fifty thousand kò lè kò lè fún mi lọ́nà thousand owó yẹn sì pọ̀ síbẹ̀ ẹlòmíì lẹ́yìn káàtọ́ wà nulẹ̀ rẹ̀ kò sí nǹkan kan lápò rẹ̀ mọ́ ẹlòmíì ti kọ́lé ńgbà tó wọ́n mi lọ́wọ́ ẹ̀ nísìnyí àfààní mọ́lẹ́jì ni wọ́n wá ń válù rẹ̀ wọ́n fi ilé tọ́kọ̀ àti property tó ní ni wọ́n fi ń ṣe kí ni èyí ni wọ́n fi ń wò ó tó bá wá fún wọn nínú díẹ̀ tí ò sí ni wọ́n mọ̀ wá pè láhùn sórí mọ̀ ṣe pè ọ́ láhùn tó gbọ́ pé wọ́n ní ahun ni ọ́ ilé wọn bá tún dé ó tún fún wọn àmọ́ kò ní ṣe bí mo gbọ́ ń tẹ́ wíńdò ẹ bá bá dáadáa yín kó wájú mi àbí òdòpó ìgbọ́tọ̀ sọ ni ò ní ṣe bẹ́ẹ̀ ẹ dákun èèyàn mélòó ló lè ṣe tọ́lá di janna kìí sin téèyàn máa ń wọ̀ pẹ̀lú ọ̀fẹ́ jama ó ṣe wàhálà ni o tó bá ṣe wàhálà náà tán ó padà wá wà ní janna ọlọ́run àǹfààní alákọ̀ọ́kọ́ tá a jẹ tá a bá ń sokun ẹbí tẹ̀jìlíbù sílátàláhi ìlúwàṣì èyí ó di wòlíì ọlọ́run alákọ̀ọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ àṣìfẹ́mẹ́ta àkọ́kọ́ nìyẹn tó bá ti rọ́jú pé ẹni tí ò ṣe dáadáa ṣe nínú ẹbí ìwọ máa ṣe dáadáa sí ó di wòlíì ọlọ́run torí pé ọlọ́run ti sọ nínú àdéhùn kùdì sí pé inna rahima ẹ̀rí okùn ẹbí o ṣùjìnà ìtàkùn ni ìtàkùn tó wà lábẹ́ igi ẹ̀rí bó ṣe lọ́pọ̀ bó ṣe lọ́pọ̀ mọ́ra wọn. Ah. minna rahman ọba rahman ló sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá sọ onímọ̀ wàsọ̀ lákì wàsọ̀ lìtùhù ẹni bá so wo okùn ẹbí pọ̀ èmi ọlọ́run ló sì so mara mi ń sọ dọ̀rẹ́ mi ń sọ dọ̀rẹ́ mi ọba tí wàá dọ̀rẹ́ ọlọ́run ọkàn máa béèrè ọkàn máa béèrè lọ́wọ́ ẹ̀ yóò sì máa fún ó jòkólẹ̀ ọlọ́run ni wọ́n máa dáàbò bò torí ó ti dọ̀rẹ́ ọlọ́run wọ́n ní àádáálí wàlíyá faqad aadantuhu bil harb àǹfààní àkọ́kọ́ nìyẹn kìí ṣe àwẹ̀ nìkan lèyàn gbà ya wòlíì là ń sọ fún wa o kìí ṣe umura nìkan lèyàn gbà ya wòlíì o kìí ṣe ká máa kírun lóru nìkan lèyàn gbà ya wòlíì o èyàn máa ń ya wòlíì tó kún ẹ̀ bí ó bá ṣe kínní tí ó já àmọ́ṣẹ́ ńlá ni ẹlẹ́ẹ̀kejì asbabu ijabatu du'a wọ́n ní àdúrà rẹ̀ ó tètè máa gbà ó ní máa pẹ́ lérí awọ tó bá ti ń tẹ́wọ́ ọlọ́run sì máa fi lé ọ lọ́wọ́ torúkùn tọ́lọ́wọ́n bá náà lọ́kalẹ̀ wọ́n náà ò jọ ṣe kínní wọ́n náà jọ já anábìrin máa mi mùsùlùmí kò sí mùsùlùmí kan yàdẹ̀ òun bí dáhàwá tọ́wọ́ ń pè ọlọ́run lè ṣàfihàn ithmu wala qati'atu rahim kì í sì jákun ẹbí kò sì fàdúrà tí ń sìn yẹn láti máa fi jákun ẹbí pé ọlọ́run àbúrò mi má jẹ́ ó tó mi ẹ̀gbọ́n mi má jẹ́ ó dàbí mi anábìrin kò jákun ẹbí pẹ̀lú àdúrà yẹn ilà àtọ́ ọlọ́hu ìdá tàlàtì àfi kọ́lọ́wọ́n bá aláwọ̀ gbà dùẹ̀ kọ́lọ́wọ́n fún ní ti ń ṣe kíni ní ti ń fẹ́ sàtò rìsíkì ẹlẹ́kẹta ní wọ́n fani àrísìkì rẹ̀ ọmọ pọ̀ wọlé barakat kẹsẹ̀ baraka barakat alùbáríkà ọmọ wa wọnú sẹ́rẹ̀ ọ wàá jòkúlẹ ọmọ òfin ẹdá kan kí ń ṣe kí ń ná wọn máa forí forí wá ọká ni o wọn máa fi oore wọn máa fi ṣe kí ni wọn máa fi oore wọn máa fi wá ọká kí pé lágbájá ńkọ́ òun la fẹ́ gbéṣẹ́ fún wọ́n ní kò sí sọ́ọ̀bù wọ́n ní àpàdà wa àwọn tẹ́ ń jákò ẹbí làwọn dìkú lẹ́nu náà lẹ́nu lẹ́yìn àwọn orí kẹ̀kẹ́ látara <laughs> wọ́n láwọn padà wá àwọn padà wá òun la fẹ́ gbé fún èmi náà ń ẹ̀ wọ́n ní ọ̀nà ọ̀nà ta ló rán wọn mọ́ Allah baraka anabi lọ sọ pé ó ní ma sàràhù anabi lẹni tí ń dùn mọ́ àwọn yòbù fi rísíkì àwọn yòbù sọ́tà fi rísíkì yìí wọ́n fẹ́ kọ́ bá aláwù fi rísíkì kọ́ máa fi wá òun ká ọfẹ́ kọ́lọ́hún ti arísìkí lẹ̀ fóun kọ́ máa rìn lérí arísìkí ah, ọmọ ya àwọn míì ń bẹ tọ́lọ́hún kó arísìkí lé lọ́wọ́ ọlọ́run nìkan lọ́mọye tí wọ́n ní àwọn náà mọye mọ́ nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run fa nínú àwọn yìí téèyàn máa fi súnmọ́ ọlọ́run ọba tí arísìkí yẹn fi máa ń pọ̀ òun náà ni kéèyàn máa sokùn ẹbí papọ̀ ànábì ní gbogbo ẹni tí bá wá ẹbí papọ̀ gbogbo ẹni tó bá fẹ́ kọ́lọ́hún tí arísì kílẹ̀ fún un wọ̀nyí ń sọ aláwọ̀ fi áthàrí yìí ó sì fẹ́ kí ọlọ́run falùbáríkà sínú ìṣẹ̀mí tóun bá lò faliyasule rahima kọ́ máa so okùn ẹbí pọ̀ okùn ẹbí khairun azim ọlọ́run fi ń sinú ọ̀rẹ́ ni ọlọ́run bá aláwọ̀ ma fi àlùbáríkà sára rẹ àtàwọn ọmọ rẹ àti property rẹ àti iléeṣẹ́ rẹ àti àlàáfíà ara rẹ arísìkì kì í sọ owó nìkan ni wọ́n ń pè ní arísìkì gbogbo ntọ́wọ́ máa ní bùkátà sí tí ayé rẹ̀ ó fi máa bẹ́tà táyé rẹ̀ ó fi máa da tí ó máa dùn ọlọ́wọ́n máa ṣe fún ara rẹ̀ lówó wà kí sówó nìkan ẹlẹ́ẹ̀kẹrin tẹ́jìlíbu lìwáṣílì hirzan wàhísùn hasina gbogbo ẹni tí bá ń sokùn ẹbí papọ̀ Allah subhanahu wa ta'ala anabi ni ọlọ́wọ́n máa tó fún lólùsọ́ protection of Allah ọlọ́wọ́n ma sọ lóru kankan ò ní sí ọ́ ọlọ́run ma sọ lọ́sàn-án nǹkan kan ò ní sí ọ́ ọlọ́run máa sọ láàárọ̀ yóò ma sọ nírọ̀lẹ́ nǹkan kan ò ní sí ọ́ kí wọ́n ní kà kó fi eku lẹ̀ fọlọ́ ni ebi wọ́n sókun ẹbí ẹ̀hẹ̀ báwọn ọ̀tá bá péjọ tán mọ́ lóògùn wọ́n ní mú ọ wọ́n ràn sí ọ lọ́dọ̀ rẹ ọ lọ rẹ tún kí ọ pé dádì ẹ pàdé ọ̀tọ̀ ni wọ́n fẹ́ ṣe tẹ́lá dọ́dọ̀ ọ̀tọ̀ ni wọ́n máa wí ọlọ́run ó dúró fún ọ ní olùsọ ẹ̀rí lérí eléyìí ó náà nípa arákùnrin kan ó lè bá nípa muhammadu sallallahu ó ní inna li qarabatan àṣìlò wọn ní èmi mà ní àwọn ẹbí kan èmi mà ń dà wọn pọ̀ wọ̀yẹ́kọ̀tà àwọn náà ní àwọn sì máa ń já okùn ẹbí wọn ò ní wá èmi máa ń lọ àwọn ò ní wá èmi máa ń fún wọn àwọn èyí fún mi èmi ń ṣe dára aburú làwọn ń ṣe ó sínú ilayhim wa yusiuna ilayhi èmi máa ń fún wọn àwọn èyí fún mi ọwọ́ akẹjọ́ ọ̀rọ̀ fún anabi anabi ni àwọn ẹbí tiẹ̀ ni wọ́n ń ṣe báyìí fún ọ̀tán ṣebí wọ́n ń ṣe tó yẹ kí wọ́n ṣe ọlọ́wọ́n ṣe anabi ni máa bá tiẹ̀ lọ wala yazalu wala yazalu ma'aka min Allahi zahir alayhim ma dumta ala dhalik anabi lópin ìgbà tí wọ́n bá sì sokùn yẹn o tó ọba jẹ́ ọjà o tí wọ́n sì ń bá a lọ tó ń so lọ ipa wọn ò ní ka ọ gbogbo àwọn aláburú ayé náà ipa wọn ò ní ka ọ ọmọ ya èyí kọjá kéèyàn mọ́lé ń sùn kàn mọ́ra sùn kàn di ọ̀pọ̀lọpọ̀ wọná pẹ̀lú yẹn okùn ẹbí ni kò máa so ewu ọmọ fò ọ kọjá ọmọ pàdé aburú kò ní sìn kankan fún ibi táwọn kan gbà tí wọ́n fi sórí ibu wọ́n gbà bẹ̀ kankan ò ní ṣe kíni nkankan ò ní ṣe ọ látara pọ́lọ́ wọn máa sọ àwọn ẹbí náà sádọ́ fún ọ gbogbo àwọn tó ń fún sàkà tó ń fún sádọ́kọ̀ tó ń ràn lọ́wọ́ tó ṣàkólé kan lérí àwọn ọmọ wọn àwọn náà ń ṣàdúrà fún ọ pé kọ́lọ́ ọmọdé ọlọ láàrin àwọn àdúrà àdúrà ẹbí múyàn ìmọ̀ múyàn àdúrà ẹbí ìmọ̀ ràn yàn ọmọ pẹ̀tọ́ bá lọ òkùnkùn ní wọ́n mọ̀ ṣàdúrà fún ọ nínú àwọn nǹkan tí àwọn àlùfáà ní àárẹ̀ láǹfààní tàwáàbù wa mu'ajjal wọ́n ní ẹ̀san tí yẹn máa ń gbà lérí iṣẹ́ rí ọ wà lọ́rùn wọ́n ní àmọ́ nínú àwọn ẹ̀san iṣẹ́ tẹ̀yàn máa ń rí láyé kó tó lọ́run òun náà ní kéèyàn máa zokun ẹbí pọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni laysa shay'un uti allah fi ajalu thawaba min sulati rahim anabi ni kò sí iṣẹ́ tẹ̀yàn máa ń kájú jẹ láyé kó tó lọ́run lọ́lẹ̀ ìjà yòókù ní nǹkan dáadáa tó tó kéèyàn máa zokun ẹbí pọ̀ ah níbo bá dọ́wọ́ alẹ́ tó ní mọ́ àwọn tó fàdídé nínú ẹbí wọ́n ràn lọ́wọ́ ah, <laughs> rántí jọ̀hún nígbà tí alájà ti ń tajà ẹ tá ń lọlé ìwé àwa ni àwọn lọlé gbowó alájà ẹ àbúrò mi irọ́ o ìwọ lọ rán mi wá sèkó ẹ̀gbọ́n mi ìmúlẹ̀wà ẹ̀yin lẹ́sàn fún físà mi lọ sílùú èbó ọ̀yá ọ̀yá ń sẹ́ ọ̀yá ọ̀yá ọ̀yá àkáǹtì ń sẹ́ndì ten million naira ní ọba dìde padà ọmọ ya bọ́ọ̀ bá sì ń jákun ẹbí náà ayé ilé ti ó ti wá kàtijọ́ àlìkìyàmù ah, èèyàn ọ̀rá rè ni máa ń jákun ẹbí tó bá rí ọ ọlọ́run wa yọ darí ẹ̀mí wọn kúrò lára rẹ wọn ò ní rí ọ̀rọ̀ rẹ rò irú rẹ náà lọ́lọ́run yàn fún ọ nígbà tó bá ní ṣòro téèyàn bá dákẹ́ nísìnyí jàmá àbẹ́yàn kérera nínú ilé kí wọ́n tó di pé wọ́n pè ọ̀rẹ́ ládùúgbò ẹbí wọn kọ́ pé wọ́n pè ní àkọ́kọ́ ní ẹ má pè mí fún o ta ni ta lẹ́ ń pè mí fún ẹjọ́ kú wọ́n pẹ́ ní kejì ó ní ẹ má pè mí o ta ni ta lẹ́ ń pè tí èmi náà ń kéjì ó ní ẹjọ́ dámi lóhùn nígbà táwọn yẹn náà bẹ̀rù ọlọ́run ní tó ṣe fún wọn náà wọ́n wá fún wọn náà a ẹnìkan gbó ọlọ́run lọ́mọ bíi ń ṣe lọ àwọn ọmọ tó ràn lọ́wọ́ àwọn ni wọ́n padà ràn àwọn ọmọ tiẹ̀ náà o fa àwọn nǹkan sókè nínú ẹbí fà wọ́n sókè àwọn náà ẹ jẹ́ pé tó wá kú tán ẹ̀san tó yẹ kó gbà nígbà tó wà láyé ni wọ́n wá san fáwọn ọmọ tó bí wọ́n ní a ah, dáàdi rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ a ah, bí nǹkan bá ti ṣe wá báyìí ìmọ̀ ń dìde ni ẹ dìde síta àwọn ọmọ yẹn náà wọ́n jáde láyé tán wọ́n wá ń pè a ah, ta ni a bàbá wọn ló ló ṣe tó ṣe ẹnìkan ò ní yà sí wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tùsàbíbu alimahaba ká máa sókun ẹbí ẹ máa jẹ́ kí ìfẹ́ wà nínú ẹbí wal ulfa ẹ̀rẹ́ ọkàn mi ẹ dìde ọkàn yìí náà èmi náà dìde adọ̀rẹ́ àwọn ọmọ wa náà máa rẹ ẹbí wọn máa wá dùn ṣé wàá rí àwọn tó bá ti fẹ́ jákun ẹbí inú ẹbí yín ẹ tètè wá fà wọ́n kẹ́ ẹ mú wọn lọ bí wọ́n ti gbọ́rọ̀ ọlọ́run wípé èyí tẹ̀ ń ṣe yìí ẹ jákun ẹbí o yóò sì padà máa wá tàn káàkiri débi pé ó ràn àwọn ọmọ ní máa ràn ọmọ o ìjà àtàbúrò bá jákun àwọn ọmọ máa ń já o nílẹ̀ Yorùbá táwa wà yìí wàláhì nìkan fẹ́ jáde láyé jóni ń pọ̀ káàkú èyí tó fi pé la ilaha illallah yín sì ń sọ fún àwọn ọmọ rẹ̀ ipe àbúrò mi kò gbọdọ̀ débi tí n bá kú àwọn kan tẹ́ máa ń rìn káàkiri báyìí nígbà tí yóò gbàgbọ́ yí ẹ̀sìn ṣe kí ni ẹ̀sìn tí ń ṣe kò gbàgbọ́ yí ẹ̀sìn ṣe gbogbo tó wù kó ṣe fún wa ni wọ́n ní tẹ́bí bá ṣe àìdá ìwọ́n máa ṣe kí ni ìwọ́n máa ṣe yára sí i òun wà ní kábàlọ kaba yìí ó sì tún sọ fún mi ò kò gbọdọ̀ ìjókòó tá a jókòó lẹ́yìn ìjókòó ìmọ̀ ni ìjókòó ẹ̀kọ́ ẹ̀sìn ni ìjókòó mítìn ẹbí ni bá a ṣe jókòó lẹ́yìn àtẹ́bí tèmi àtẹ́bí tí kọ́lọ́mọdé ọba jẹ́ nídìí bẹ́ẹ̀ ìfẹ́ ọlọ́wọ́n máa gbé wa ga gbogbo àdúrà wọn máa gbà kò sẹ́ni tí ń lara nu wá ń sìn kò sẹ́ni kan tí ń pẹ̀gẹ́ nìkan tí gbogbo ẹbí bá ti gbàgbọ́ yé ìtàn yẹn gbọ́ yé ẹbí wọ́n yé lára ara wọn tí nǹkan bá ti dé wọ́n máa ṣe kíni wọ́n máa ṣáájú ara wọn islam ló gbé wa ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀keje istijabatu du'a àdúrà ọmọ gbà lẹ́yìn náà àdúrà àwọn ẹbí ọmọ gbà lérí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ọmọ rẹ̀ alibarika ń tó ń sọ padà dọ́dọ̀ wọn tó o bá sí láyé mọ́ lẹ́yìn náà kò ní sí ìlara kò ní sí ìkórira látara ìtànṣe fúnra wa èyí tó wá jẹ́ pàpà ń bari ibẹ̀ òun náà ni pé ẹni bá ṣe sùúrù tó sókun ẹbí pọ̀ ẹni tí ń ṣe dáadáa sí ń ṣe dáadáa sí ẹni tí ń ṣàyè dá òun òwú àyèdá yẹn òun ṣe dáadáa sí ó wá ṣe wàhálà yìí torí wàhálà ni ó ó wá jáde láyé bẹ́ẹ̀ ó lè bọ́ lọ́hùn ànábì ni yóò wọ àlìjánná o ànábì ni àlìjánná ni ń lọ ànábì ni yá ayọ̀ nas ìtọ́lọ́run rán mi sí yín ni pé ẹ̀yin èèyàn o afṣu salam ẹ máa sálámà síra yín ẹ máa fún àlàáfíà ká wà á tẹ̀ ẹ́ mọ̀ tọ́ àmà ẹ máa bu àwọn tí ibi bá ń pa lóúnjẹ wọ́sílù arhama ẹ máa sokùn ẹbí pọ̀ ẹ máa jokùn ẹbí ọjà o wọ́sọ́lù bìlẹ́ẹ̀lì wà násù níyà ẹ máa dìde lóru lásìkò táwọn yẹn ń harun tẹ́díkulu alìjánata bisala tẹ́ bá ń ṣe àwọn tí mo yìí ẹ wọ alìjánná pẹ̀lú salam salam mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ìbáàdà ẹ̀ máa sokùn ẹbí pọ̀ ọlọ́mọṣàjẹ́ gbogbo àwọn àṣìṣe tá a ti ṣiṣẹ́ síwájú kọ́lọ́mọ́tà sàbójú fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa kó fún wa ní sùúrù ìmánì tàbí so papọ̀ mọ́jọ́kùn ẹbí mọ́jọ́ já lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ sọ wa lọ́mọ àlìjánná kọ́lọ́ mọ́ sọ wa lọ́mọ àná ẹ ànábì ní la yadkhulu janna qati ar-rahim ànábì ní ẹni tí máa ń jákun ẹbí tó bá fi lè kú lérí ẹ kò ní wà àlìjánná o yọ kọ́kọ́ wọ nánà kó tó wọ àlìjánná kọ́lọ́ mọ́jọ́ àtọ́ náwó ká tó wọ àlìjánná ọlọ́run